mo bá ṣọ́run ọkọ̀ dé jọ́kẹ́ mi ò ti dé mi. àlejò kẹnu sí ìrẹsì àyàbà tó. sí Adésáré Adégbagi. ọdún kan happy birthday to torí lọ́pọ̀ gàbà sí mi ẹ serious lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Eh, eh. dé àbẹ̀bírálì yàtìkù ajámasì yàtìkù alájìmẹ̀ mọ́tò ajákanì yàtìkù àtàyèrè alájàgbà ó alájàgbà láàbíjọ gbogbo fàmẹ́ ní ikú tọ́nu ẹ̀kọ́ ara fẹ́ẹ́ ra fún sáré ìwọ̀n ẹ̀rẹ́. Bísọ́lá bó ṣe tọ́jú tíá mi ìyẹn mọ́kà àjí ọ̀dọ́ ataláwọ̀ àti fún mi àti wùmíwùmí kútọ́nu tí a máa déjúmọ́ sàkáìdé ọmọ ìbíkúlé Bísọ́lá tẹ́lá ṣe rẹ̀ Bísọ́lá tẹ́lá ṣe rẹ̀ ọkọ̀ sùn kájà gbàbù tẹ́lá ṣe rẹ̀ ọkọ̀ sùn kájà kárẹ́ lóyìnbó mi lárí. ay, ay. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Lord, this morning I say thank you. I worship you, Lord, because there's nobody like you. He's to one, not to south, Daddy. <laughs> be thou exalted, be glorified forever in Jesus' name. Daddy, I say thank you. I appreciate you for everything you have done, for what you are going to do again in my life. Daddy, I say thank you. I thank you because you have a purpose and plan concerning my life, concerning the children you are giving unto me, concerning my family, concerning all my well wishes, concerning this place, I worship you. Glory, and adoration be unto your name in Jesus' name. This morning, I don't know how to speak. Daddy, come and speak through my mouth. Use me mightily. In the name of Jesus, oyin adùn. Ẹ̀mí mọ́ ọlọ́run alààyè kó dàpọ̀ mọ́ inú mi. Ọlọ́run gbàkóso. Mi ò fẹ́ ṣìwé o, má jẹ́ ìṣìṣọ́, má jẹ́ ìṣiṣẹ́. Èyí tí mo fẹ́ wí lónìí, ogun agbara ẹ̀dá tó bá lò máa lè dogun sí mi torí ẹ̀. Ọ̀run pa wọ́n nípakúpa, fi wọ́n ṣòfò sọnù. Ọlọ́run àlàáfíà, jẹ́ kí àlàáfíà kó ìjọba. Ẹ̀mí mímọ́ gbàkóso ayé mi, agbára tó ń dàbí padà sórí tó dàgbà ọ̀fọ̀ padà sí ọlọ́fà ọlọ́run gbé wọ̀ mí gbé wọ́ ọmọ tó fún mi o I open this platform now in the name of the Father the Son and the Holy Spirit ọlọ́run sọ̀rọ̀ ẹnu mi di àṣẹ sọ́ di adùn sọ́ di iyọ̀ sọ́ di oyin sọ́ di agbára kó jáde lọ lónìí kó wọ́ọ̀gì palẹ̀ kó ṣiṣẹ́ ribiribi bẹ́ẹ̀ ni yóò rí Jésù agbára wa. Good morning everybody ṣe dáadáa lábàá yín happy Friday. orúkọ tèmi ò tí ì yípadà Fọláṣadé ni mò ń jẹ́ stiet aka Auto Bola Auto every time to me a lot of people you don't like it it doesn't matter you like it or not you don't say you don't deceive yourself people may not like it Okay? Even when you look at me naturally, normally, I may not love it, but I have to say it and I have to talk. The way you feel about it doesn't matter. The way God feel about it, most important. Let us say no to evil. We complain about the government of Nigeria. Let us also check ourselves. What are we doing? Those things we are, we are doing, to contribute rubbish also back into Nigeria governments. A lot of places we've been to, a lot of Nigerians. I'm not talking about all Nigerians today. I'm talking about Yoruba ones. And I'm not going to express myself in English. I'm going to speak Yoruba. Because I don't want to. I know a lot of people are going to crop it. They don't even go to. They don't understand English. But the one I know, they don't know it. They're going to crop it now and do what? and send it back to me to tell me the way I speak my English. Sorry, education is good. But these days we see in Nigeria, it doesn't give anybody money except you are connected. A lot of people are not connected. They, you know, they've been to school. They have every degree, but it doesn't make put any. It doesn't profit them. They they fail. So education in Nigeria fail a lot of people. And I've been in abroad now, America, even in Canada here. So far, you can express yourself. You can sign, you can write, you can reach. You get a place to work. Those who go to university, they earn a lot of money. So it's a lot of job, it's a lot of opportunity. So education is good, as we always proud of it in Nigeria. But a lot of education, I mean, a lot of educated people there on the street begging money. Their professional things and what they do most, how to do most, you know, is to steal money, you know, fraud, account, do many things, terrorize. That's what they do. I'm not saying you, when you have money, you should not send your children to school. Everybody pray to have a degree, graduate in their home, even me. So, let me go straight to the point. I know you don't like it. The title today, you don't like it because it favor you. Because it favored you, you will not like it. A lot of people are crying right now about the government that is present now in Nigeria. For those who are favored, they are not crying. They see it as the best government. But those who are not favored, they see it as the worst government so ever. Also the same thing with the today's chat. And also, I don't want to talk about it before. But when I saw that um, interview yesterday with Sheye Kende, Mr. Sheye Kende, the City People magazine, I don't know. I thought she's going to say there's something something she mentioned on those. I mean, in that uh, particular interview, which I see people are doing evil. They don't realize things that they are doing. Okay, like me, don't see me like I'm not one of those people who speak a blogger Don't call me blogger. I'm a preacher. I'm a truth sayer. Okay? When I see a truth sayer, when I see things that is not also good in Nigeria or with people, I can speak for them. That difference. But this one call themselves blogger. I want to I want I want to let them know today if they don't know exactly what they are doing. They call themselves bloggers, but they are not. To me, they are not blogger, but they are bully and they are terrorists. A lot of bloggers in Nigeria, all over the world, they have fans. They don't have team. Like Sheye they can have team because he has he got a newspaper. He has a newspaper. He has a got office. But for those people who make meeting, who hold meeting on the social media, on server space like this, they have their meeting. Some of them don't, they have never seen set seen themselves maybe they i mean you can have video call video chat at times you know group but they don't know each other most but they gather themselves here and they give them they initiate each other they send them an error to go after people because it happened to me that is why they they don't need to me that is why i could say it today let me speak Yoruba sorry let me speak my dialect that's Yoruba it would be the best for me to express myself I can still express myself the way I can, I mean, in this for people, but let me just say it in Yoruba so people will understand very well. And I'm talking to Yoruba people especially. I'm not speaking to Igbo people. I'm speaking to Yoruba people. So bí motion solo etiri nti lọ, ẹ ti rí tí mo fi ṣe àkọlé ẹ̀. Ọba tó bá wá wo ṣáàtì kí wọ́n dá sí. Oníṣègùn tó bá wá kán fojú àgbà wò. Àáfàá tó bá wò náà, ẹ̀rín mi pásítọ̀ tó bá ti wò ó ẹ jẹ́ kó yé yín àwọn òṣèlú tó bá wò ó ẹ jẹ́ kí ẹ understand ẹ a lot of problem ló ń lọ nílùú nàìjíríà bí especially láàrin àwọn students a lot of killings tí ó ń ṣẹlẹ̀ nílùú nàìjíríà gúrùpù tí wọ́n kó jọ pọ̀ tí wọ́n ṣe court courtism ó di terrorism ní nàìjíríà ó ti bà a lot of things jẹ́ a lot of ilé ló ti di ahoro wọ́n ti pa a lot of people tó di ẹ̀ṣẹ̀ ní orí àgbáyé lónìí kò ṣe nàìjíríà nìkan náà ti ń pààyàn but ó ní sọ pé tẹ́pẹ́ wọ́n ń ṣe nílùú bìkan then you want to do it also intodas bá ń ṣe tí ò bá da kò mí pé kí wọ́n ṣe because torí pé ó ṣe yẹn pé ó ń ṣe ìlú ìlú kan náà ṣe tó bá ti sọ́nsìn wọn ni à nílùú kan báyìí báyìí náà tí bá ti parí sìn wọ́n lè lọ tag mi pé ìlú kan náà nǹkan ná àwọn náà ń ṣe bẹ́ẹ̀ no ó ní àrídùnnú lèmi fẹ́ jẹ́ fáwọn tó bá rí mi fún ìlú mi nínú ìwà àti ní ìṣe ó ní mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ mí ní ọmọ rere bẹ́ẹ̀ ni torí pé ìlú kan máa ń ṣe àbáwọn kan ṣe doesn't mean you should do it a lot of cultist kìíní yẹn ni wọ́n ṣe lórí Facebook yìí broad daylight and the two of them ẹ ti rí orúkọ wọn bẹ̀ broad daylight ni wọ́n ṣe kí ni wọ́n ní wọ́n kàn ń ṣeré ìgbà tí Àbíkẹ́ wá ń sọ̀rọ̀ lánàá ó ní wípé ẹni tó bá fẹ́ ẹni tó bá surprise mi ní pé ó ní ẹni tó bá fẹ́ join in sìn you can come and join ayé team oh my god you can come and join ayé team you can come and join ayé team mo ní ayé team so nǹkan táwọn people yìí ṣe they don't realize what they are doing nǹkan tó ń ṣe wọ́n rò pé nǹkan tó dáa ni orí tèmi lèmi fi mọ̀ pé n tí wọ́n ṣe lórí Facebook yẹn kò dáa kò ń ṣe àwọn nìkan ló jẹ́ blogger ló ń sọ̀rọ̀ lórí Facebook wọ́n lè sọ pé àwọn dé tipẹ́ who cares it's not how long it's how well n tó bá fi ayé ẹ̀ ṣe òun ló count kò ń ṣe pé ọdún tó ti pẹ́ yẹn kí ló kàn wá pẹ̀lú yẹn but this two team a lot of people ló wà lórí Facebook yìí tó ń fi ayé wọn tó ń fi in blogging ọ̀rọ̀ tí wọ́n sọ tó fi impart good thing to people's life but this one these two thing they been going after people's life both of them face me and if you want me to show you evidence I will show you evidence to be clear with you when the sabod was blogging me Aye also was blogging me that's they have their bloggers that caught the people's this thing Abike do that even despite tó sọ pẹ̀lẹ́nu ẹ̀ pé fàbáhùn sọ pé kóun máa blog mi níbì kan ìgbà tán kọ́kọ́ dé láti nàìjíríà wọ́n go after me seriously but you know what they believe that they can just silence me wọ́n ti rò pé wọ́n ti rọ́ ọmọ kékeré kan and they are proving to people that irọ́ ni èmi pa but um, mo ṣe bẹ̀rẹ̀ lórí níbi ìbàyí sí mo ṣì ń go mo ṣì máa go long and you can see little little gbogbo àwọn nǹkan ọgbà tó bá ti rẹ̀ wọ́n àwọn òtítọ́ ó máa máa jáde ní ara wọn wọ́n sọ pé àgbógbò nǹkan Àbíkẹ́ pàtíláàlì mo gbọ́ nígbà yẹn nígbà tó ṣẹ̀dé láti Nàìjíríà pé gbogbo ohun tẹ̀mí sọ lórí Facebook pé irọ́ ni Àbíkẹ́ sọ pẹ̀lẹ́nu ẹ̀ ó ní gbogbo ohun tí mo sọ lórí Facebook pé irọ́ ni mo promote my liker irọ́ ni mo ṣe báyìí irọ́ ni mo ṣe lé irọ́ ni she said it with her mouth simply because they paid her simply because she's close to some people you know what àwọn èèyàn tó bá wà lábẹ́ iṣẹ́ àti mo fẹ́ kẹ́ ẹ rí sí pẹ̀lú ọ̀rọ̀ mi they be doing this to a lot of people wọ́n lọ síta wọ́n lọ jà wọ́n ní ẹ wọ́n ti parí ìjà wọn ọ̀rẹ́ jà mọ́ wọ́n ń lọ wọ́n attack ara wọn wọ́n attack ara wọn nìkan wọ́n attack àwọn innocent people are you getting me kò ń ṣe ẹnìkan ni mo sọ lẹ́nìí reason tí mo fi ṣe iṣẹ́ ẹ sábọ̀ dáadáa tó pẹ́pẹ́pẹ́ because ẹ ti rí i pé bó ṣe máa ní káwọn èèyàn pè wọlé tí wọ́n bá ń ṣe nǹkan tó wọ́n ti jọ múlẹ̀ tí wọ́n bá ń ṣe nǹkan tí ò da wọ́n á máa ṣáìdì ara wọn because wọ́n ṣe kí ni wọ́n ti múlẹ̀ ni ó sọ lẹ́nu ó ní kó wá join group ayé tẹ́lẹ̀ mọ́ pé ní nàìjíríà ó ní nǹkan tó ń pè ní as àáké ayé ayé náà ni ayé yẹn ẹ̀ ń gbọ́ but on the social media those things are not allowed i tell you it's not allowed is a terrorism and wọ́n gbé wọn lọ nígbà tí wọ́n gbé wọn lọ nàìjíríà yẹn experience tèmi lèmi fi ń sọ̀rọ̀ ẹ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn experience is the best teacher gbogbo tí mo sọ nígbà yẹn lọ́hùn wọ́n nírọ́ ni àbíkẹ́ nírọ́ ni ẹ̀sábọ̀dù nírọ́ ni just imagine today they are fighting my God is a God mami I serve a living God God that answered by fire do you know what if two of them that are together today they are still strong together do you know pé wọ́n lè ti ní kán lọ assassinate ọ̀tá mi kán ti ọlọ́run ò jẹ́ kí wọ́n number one ọlọ́run kọ́kọ́ send confusion to their midst to make them what to scatter them and let me tell you today iṣẹ́ tí ẹ sábọ̀dù gbà tó gbé pọ́n kọ́kọ́kọ́ yìí Àbíkẹ́ ló darí iṣẹ́ yẹn sí because ó ti wò bí mo ṣe sọ yẹn kò ní lè gbé iṣẹ́ yẹn sórí Àbíkẹ́ ló darí iṣẹ́ yẹn sí for you to know that two of them they have been planted on this cyber space on this social media on this Facebook to go after innocent people. Do you know that if these people are not there to cause confusion, a lot of trouble that have been going on for the past one and a half years now, ó possible key solution wàhálà tó ṣẹlẹ̀ kó ti settle. But they believe that they are there, they are being planted, they are mounted, They are. their crowd is so solid, they can go after anybody. Do you know what? So that they can they will silence every anybody. Let me tell you, gbogbo just tí mo gbé wá sórí Facebook yìí, kò sí kọ̀ọ̀kan tó jẹ́ irọ́ yàtọ̀ sí pé èyí tí mo sọ pé máa yẹn sọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ pálájí àìdè ò àjẹlẹ̀ but nobody they don't treat it because wọ́n bìlí pé wọ́n ní strong team wọ́n bẹ̀ wọ́n níṣẹ́ wọ́n máa ń sanwó fún wọn láti stop àwọn èèyàn both of them somebody ẹnìkan ní ẹ drop my um, biggest matter ẹ just drop my matter if you just talk too much I block you mo ṣe àìsí kànga and no be no be say I dey fear anybody o ẹ̀hẹ́ kó ẹ jẹ́ kí orí yín kó pé ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn kẹ́ jẹ́ kó orí yín kó pé nígbà yẹn mc yẹn sáríà yẹn màláìkà yẹn pàṣọ yẹn gbogbo wọn ló máa fún lọ́wọ́ ló máa ní kó stop èmi òun ò ńgbà tó tó stage kan òun ò sọ̀rọ̀ dáadáa mọ́ bí ẹsàbọ̀dù òun ló kó gbogbo wàhálà tí ẹsàbọ̀dù gan lọ nínú ẹ̀ lẹ́ni wọn ò gbé wọn lọ èmi tún sọ pẹ̀lẹ́nu mi k1 ò gbé wọn lọ nàìjíríà tó pọ́ fẹ́ ṣe pé òun fẹ́ fi jẹ́ kí wọ́n celebrate òun for what kí ló dé tí k1 máa gbé wọn lọ tó máa ní pé òun àìjẹ́wà àmì wà ẹ̀ ẹ́sàbọ̀dù lòun fẹ́ gbé lòun fẹ́ fi fún gift birthday gift òun for what ṣé gbogbo ọmọ ẹ̀ ló gbé pé kí wá síbẹ̀ ni tó wà labroad mélòó lọmọ ẹ̀ tó ra tíkẹ́ẹ̀tì fún okay eléyìí sì ń sọ ọ ní sorry ma are you not tired of talking are you not tired of listening to me what are you doing here i block you dànù. Àyìndé Wasiu kò gbé wọn lọ sí nàìjíríà nítorí pé ó mà tó máa sọ ó lóun gbé wọn wá fún bẹ́ẹ̀dẹ̀ òun òun fẹ́ ṣe gift ló yẹ kó òun rà fọ̀dà ṣé gbogbo ọmọ Wasiu Àyìndé ló wà níbẹ̀ ńgbà yẹn ṣé gbogbo ọmọ Wasiu Àyìndé ló wà níbẹ̀ ni tó fi ra tíkẹ́ẹ̀tì fáwọn méjì yẹn no and mo dẹ̀ sọ pé mi ò hate Wasiu Àyìndé o and I can never hate him I don't hate people and ọ̀rọ̀ tó dẹ̀ sọ fẹ́mi mo ṣì dúró lórí ẹ̀ tí gbogbo yín kàn máa jáde wá you just believe you can go after people you can bully people to rubbish people destiny to rubbish people to destroy people destiny you cannot do that to me all those people tó ti ṣe iṣẹ́ tèmi you only cause yourself trouble future problem ó máa ní problem sí atún níní future tí future yẹn máa le gan mo máa ń pa òwe kan pé iyán ogún ọdún máa ń gbóná you don't just do things kó sọ pé ìgbà tí ó wá di lánàá mo wá rí nǹkan tó ń mú ọ̀rọ̀ yìí wá mo wá wí pé òkè nísìnyí mo ń bá Esabod Esabod is not a good person mi ò sọ pé kò nìkan ẹ̀yin méjèèjì mi ò ní kẹ́ má speak mọ́ lórí Facebook o I'm not saying you should not speak on Facebook but your team ṣe lè dúró níwájú ìjọba kẹsẹ pé ní tíìmù kan tẹ bá fẹ́ lọ jà ẹ máa ń jáde lọ ẹ máa that's terrorism nìyẹn because when tẹ́ bá ti kóra jọ pọ̀ tẹ́ bá ti lọ go after people you kill them you destroy them I know you have done it for me experience ni mo fi ń sọ̀rọ̀ ó tún wá sọ lánàá ó tún wá sọ pé nísìnyí o ẹ máa kó wà generous sáwọn kó máa kówó sàkáǹtì wọn àwọn máa máa dá owó yẹn àwọn lè má nà án sìn àwọn lè build nǹkan later you a thief Abike you a thief bẹ́ẹ̀ ni I said it with my mouth because I mo ti mọrú yín and eh, tó bá sọ̀rọ̀ sí wọ́n lè lára ló ń ta kinní kan tó bá ọmọ number one kí ló dé gan tó wọ́n fi ń deny bàbá ẹ̀ tó ní àmì tó bá ń deny pé kò bá ẹ̀ sùn jáde kó fi àwọn ọmọ ẹbúra àti kó fi alukuran àti báyìí kó àmì alukuran ṣèbí muslim ní basira ní ẹ pé àìdé ò bá ẹ̀ sùn not once not twice géèmù wo nìyẹn cyberspace yìí you know why I must do this also for you guys because àyìndé náà dẹ̀ gbé ọwọ́ ẹ̀yin méjèèjì sókè pé ẹ̀yin lẹ́ máa lọ ṣe ojú wọn ní diaspora fún kíni for what ṣé fún bàbá mi jagaba fún politics tàbí torí kò yé mi ní diaspora yẹn ìyẹn mi pé tó bá ti commit offence tẹ́nibọ̀dì bá ti ṣe tó bá ti ṣe yánmayánmá sáwọn èèyàn just like bẹ́ẹ̀ mi ṣe wà yìí nsìn tẹ́mi wá sọ̀rọ̀ because other person náà lè tẹ̀ some encourage lọ́la to come and talk but you two of you be there to go after there not to for people not to reason with them then kẹ́ máa evangelize fáwọn èèyàn pé à orí ẹ̀ ti dàrú ni a lot of ọmọ ewé ń gbà yẹn wọ́n máa sọ fún mi ẹ̀mí ọmọ ayé wọ́n máa sọ ẹnìkan pè mí ó ní pé à wọ́n náà sọ pé orí yìí ti dààmú lórí yàrá ìyá ẹ̀ ló máa dàrú àbí kẹ́ni wọ́n máa sọ pé à ẹ ọ́tò yẹn á dẹ̀ máa fi sí ẹ pé ẹ pa wọ́n máa sọ slang kan wọ́n máa ṣe you know you are you are you are a terrorist ìjọba nàìjíríà kò ń ṣe nǹkan sí because that you ẹ ti gbé òṣì kúrò ní local level ẹ ti gbé dé international level a lot of people tẹ bá ń sọ̀rọ̀ sí tẹ bá ní àwọn èèyàn fẹ́ go after you they will be calling from London London yẹn a lot of terrorists ọmọ Nàìjíríà Yorùbá especially there are so many there honestly speaking a lot of a lot of terrorists ladies ọkùnrin àtobìnrin and many of them tó ṣe wà ní London yẹn They are jobless. They are not working. You understand me? But wọ́n máa wọṣọ, wọ́n máa lọ party, one ṣe fàájì. Tell me what are you doing? You are being set aside for bad work. This is a cyber space, a Facebook that doesn't belong to Nigeria. America ni wọ́n ṣe. If you want to be a blogger, àkàìmọye àwọn bloggers all over the world. Ṣé wọ́n ní tíìmù ni? Tó fi ń polówó pé kí wọ́n wá wọ tíìmù kan lórí Facebook then you want to join the team eléyìí ẹnìkan máa kí ẹ ẹ má bínú mọ́ mi i love yín àǹtí i love yín ẹ open wa ẹ ṣe báyìí ìkan nínú wọn a máa sọ pé irọ́ màá ní a máa kọ́ nítorí ó yẹ ìyẹn máa hàn tiẹ̀ ẹ máa disturb ẹ you are a terrorist for real you are a terrorist allow people to rest on this space. when you don dissolve that your bad team we are going to be writing it like this for you titi àwọn àgbáyé máa fi do something about it mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ti interview tó ń ṣe fún wa àti ṣẹ̀yẹ kẹ́hìndé àmì tí mr ṣẹ̀yẹ kẹ́hìndé ṣe fún ẹ i don't want to do that ó mú gbàtàn sọ̀rọ̀ ipe yeah whatever you can do eh, yeah you can blog whatever you can know you know how to i just started like this kí ni ṣé blogger ṣé bó ṣe ń blog nìyẹn ṣé nǹkan tó ń pè ń blog nìyẹn èmi ò rí ẹni kò sọ̀rọ̀ ìbá nàìjíríà ìbá tí o bá ń ṣe four days ago kó tó di pé wọ́n wá pè fún interview yẹn you have never mi ò tí ì rí ẹrí kó sọ̀rọ̀ nàìjíríà rí i never see you talk about Nigeria. àbí personal people ẹ àwọn ọmọ mi kó máa pa àwọn ọmọ mi yẹn ní ẹgbẹ́ ọmọ mi àwọn ilé ọmọ mi ẹ̀yin èèyàn tí wọ́n bá èmi ò fáìtì fún yàn but nǹkan tí wọ́n ṣe lórí cyberspace yìí i'm going to expose people i'm not saying you should not say under anybody o i'll be exposing you ṣe bẹ́ẹ̀ nírọ̀ ni kò sí ọlọ́pàá kan kò sí kankan everybody at this time anywhere nobody wọ́n bá ti kọ terrorists there is attention being paid to that chat if you don't know attention attention being paid and wọn ò pa irọ́ mọ́ yín no wọn ò pa irọ́ mọ́ yín o èmi ni mo mọ̀ mo mọ̀ dáadáa gbogbo ariwo tó sì lọ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ lórí Facebook yìí tó ń sẹ́ pé Auto Bola wà ní fracas mi ò sínú fracas o ẹjọ́ nǹkan tó ń ṣe fún mi ni mo gbé wá but those of you you don't what yemani you are a true sayer you never say any you never say anything you never even one day apart from bullying me going after me disturbing me you never say anything are that person a, a blogger She ni yẹn blogger ni ẹ ṣé true sayer ni some people like that eh, stop bullying team on facebook stop bullying team you a bully well, number one as a board two tó bá gba second position ìwọ àbíkẹ́ni because Esabod come before you you come secondly okay so number one and two nìyí òun gbọ́dọ̀ mi bẹ́yẹn ẹni tó dẹ̀ náwó yín náà sókè wọ́n ti test everybody wọ́n rí pé ẹ dájú ọ̀dájú àbíyamọ ni ẹ̀yin méjèèjì they test you very well they know that ọ̀dájú ẹ̀mọ kéèyàn dájú kó jẹ́ pé ọ̀dájú nìyí ó rí pé it take me grace kí n tó bí mo ṣe máa ń speak fún yàn I speak for you also at times tó bá gbé ẹ but I don't so much speak for because ó dájú gan ó dájú Àbíkẹ́ ó dájú ó dájú àní ipò táyé yìí kẹ́kọ̀ọ́ máa wá ipò káàkiri kó máa pe àwọn ọmọ àwọn tójú ẹ lọ ọmọ mi ò togun togun you you eléyà complain pa eléyà complain pa ni tó bá jẹ́ pé ẹ tiẹ̀ ń ṣe ẹ kàn tiẹ̀ ń ṣe fúnra yín no but ẹ ṣe fún yàn tèmi ni mo fi experience ẹ̀ sẹ́ẹ̀ and people have been saying it that àwọn ti ṣe báyìí fáwọn bẹ́ẹ̀ ni your team tó bá ń tajà àbí tó bá ní fans ọ̀tọ̀ nìyẹn your fans kò kàn ní máa jáde fún ẹ kó sọ pé fans làwọn o but àwọn fẹ́ bá ẹ bẹ́ẹ̀ nìkan I love I have some people that love me nobody come out for me to say they want to speak for Auto now tí àbí máa sọ pé ó yá jáde ó yá àwọn ọmọ mi ni máa kó jáde fún ẹ máa ṣí ogun tìyín ni àwọn ọmọ mi máa jáde àwọn ẹgbẹ́ ìyáláyà yín mi wọ́n wà lọ́ndà yín Nigeria is practicing terrorism for long me yes ṣé mọ̀ pé wọ́n náà ń wá àwọn x-men wọ́n náà ń wá àwọn boys and girls tó ń pààyàn Nigeria wọ́n náà ń wá àwọn Boko Haram those people tó máa tò sábẹ́ ṣáàtì wọn ṣé mọ̀ wọ́n ni do you know them do you know them wọ́n máa pariwo àwọn ọmọ mi o àwọn kiri kan eléyìí náà máa láwọn tíìmù tòun o àwọn ológun kiri kan you just imagine simply because ìwọ ò bú kábíyèsí nìkan ni ìwọ ò tí ì bú kábíyèsí o dẹ̀ ti fi sísẹ̀mù bú àyìndé rí i've seen it mo ti rí àti ìbá fẹ́ sọ̀rọ̀ o ti fi sísẹ̀mù bú àyìndé rí bẹ́ẹ̀ni èmi ti rí yẹn but èmi ò tí ì rí ibi tó ti bú kábíyèsí torí pé kábíyèsí fẹ́ bọ̀ ẹni tí ìbá jẹ́ pé bóyá òṣìfẹ́ máa lọ sẹ́kọ̀ọ́ wàá tẹ̀ sí wọn náà lójú kò sẹ́ni tẹ́ lè tẹ̀ sí lójú tẹ́ bá ti kó terrorist team yín jọ Everybody should have their peace. Everybody should have their right on this cyber space. It's not for anybody's family. This space is not for Ibadan group and it's not also for Ijebu people. And me, oh, sorry, that láti sọ. This cyber space, Facebook is not for Ijebu or either Ibadan. Because anything tẹ́ wà ń tẹ́jọ́ ọmọ Nàìjíríà yẹn tó jẹ́ Yorùbá especially you believe that these two two of you the own this I mean, Facebook it's not for you guys it's not for you I'm serious. I mean it. Enough, enough is enough of this rubbish you guys are doing. Enough is enough. Or you want me to be playing your your uh, proof? Àbọ̀ fẹ́ ṣe tán sí o fẹ́ ẹ wọ́n fẹ́ gbójú ẹ mo mọ̀ pé gbogbo yẹn ná wọ́n fẹ́ fi compensate ẹ pé bóyá well done torí pé ọjà fún ṣẹ̀yẹ kẹ́hìndé nígbà tí wọ́n bu tẹ́sábọ̀dù bu. Ẹ àwọn kan náà wà tẹ́sábọ̀dù náà gbèjà tóun náà tí àwọn náà ṣe this is ẹ̀ ń terrorist ni you are a practice terrorism ni àná tún sọ pẹ̀ lẹ́nu ẹ ìgbé kún ọjọ́ I mean could they come and join a way I mean ayé kọ́ọ̀tì wá di nǹkan tí wọ́n ń join ní broad daylight to go after people's life to terrorize people ó wá di nǹkan tẹ̀ ń ṣe ní broad daylight ìgbà tí mo tó dé láti nàìjíríà yẹn ó ní if you know what they, what they have for you àbíkẹ́ ló sọ so, mo wo mo wora mi báyìí that time tension wà lára mi you know i'm still crying but nígbà tó yá mo sọ́mà courage mi ó ní ẹgbẹ́ eh, sábọ̀dù náà ṣe sọ nìyẹn ó ní if you know what they have for you gbogbo plan òótọ́ dẹ̀ ni they busy all their boys and girls tó ń plant sọ́dọ̀ wọn they have godfather àyìndé wàsíù tó ò bá jáwọ́ nínú ẹ̀yìn kó o dẹ̀yìn lẹ́yìn àwọn eléyìí ó máa cause any trouble gan honestly speaking ó máa cause any trouble gan nítorí pé ẹni tó bá sọ pé ká má yòó a máa so tiẹ̀ mọ́ oúnjẹ ni torí bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ dájú ọ̀dájú abiyamọ ẹ fẹ́ káyé ẹnì kankan ẹ kí ẹ táyé ẹlòmíì bá bàjẹ́ so far àti ayé yìí bá tẹ bá ti lóúnjẹ jẹ tẹ bá ti jẹun ayé ẹni tó bá dẹ̀ sọ pé káyé ẹlòmíì bàjẹ́ kó ba lè jẹun ayé tí ẹ̀gbọ́n máa ta sí títì aláàjì tó ò bá jáwọ́ ní gbogbo òṣì àti rádaràda tó ṣe ó máa kọ̀ sí ẹ ní kàríà tó ti bí for long time àná ayé dẹ̀ máa sọ pé ó tán lẹ́yìn ẹ ẹnu ẹ ṣe mí gan o olóògùn oléèyàn ó mọ yangan kò sẹ́ni tó ń dárúkọ tó mọ̀ bọ́ ṣé wàá sọ kankan fún ẹ láyé yìí o tí ì mọ gbogbo àgbáyé o o ò dẹ̀ tí ò bá dẹ̀ tí ì mọ gbogbo àgbáyé o ò tí ì tó eṣinṣin lọ́wọ́ ọlọ́run do you know that tó o bá ì tí ì mọ gbogbo àgbáyé o ò tí ì tó eṣinṣin lọ́wọ́ ọlọ́run a jẹ́ pé o tí ì tọ́ ọlọ́run rárá so ẹni tí ò bá dẹ̀ ti tọ́ ọlọ́run ṣe mọ̀ pé ọlọ́run lè mú mi ò dẹ̀ fẹ́ kọ́ ọlọ́run mú ẹ o because wọ́n lọ náwó táwọn èèyàn lánàá gbà tí mò ń gbàdúrà lóru some people said hey èpè gan tó ṣe yẹn maybe part of it should go to Alhaji Ayinde because he's the one that is backing all these people ó wà lábẹ́ chat mi mi ò rí pé mo delete ẹ̀ bóyá mo dẹ̀ ti delete ẹ̀ àwọn èèyàn sọ síbẹ̀ pé you busy you praying here every night you should be going to them also kí ni wọ́n lọ sí nàìjíríà fún israel àti kékeré la ti ń kẹ̀pà àrókò tó bá dẹ̀gbà tán ẹbọ ló máa ń gbà ẹbọ ló máa ń gbà nígbà tó rè pé o rí wọn o lè lò wọn láti shut up ẹnu mi just look at gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe wá ń gùn lọ tó wá ń lọ lóríṣiríṣi àwọn nǹkan míì tí ò yẹ kó jáde síta gbogbo ọ̀rọ̀ ti wá di iṣu epo yanyan nígbà tí àwọn òṣèré kéde tán bá wá pè yẹn sìn ṣé yẹn kò ní ṣùọ̀ dáadáa kò tí ì ṣùọ̀ pé àyìndé support yẹn ni ṣe bọ́jọ́ tẹ ẹ ṣe ṣàtìyẹn pé o mọ kan tó ṣe fẹ́ sábọ̀dù ẹ sábọ̀dù ti bú ẹ nígbà kan rí ó dẹ̀ gbé ẹ lẹ̀ ìgbà tọ́dọ̀ mi tún wá padà dé ó fẹ́ fi ẹ pa owó náà nìyẹn ókè tó o bá ti wá sẹ́tù pẹ̀lú mi àbí tí gbogbo wọn yẹn tó ti sẹ́tù pẹ̀lú mi tó ti ṣe kò ní sọ̀rọ̀ mọ́ lẹ́nu wọn you are busy exposing and disgracing yourself selling yourself you believe you are playing game that normally you have been playing it o ò dẹ̀ kí ní tìjú ojú òkì ń tiẹ̀ but eléyìí òkì ń sọ̀rọ̀ ìtìjú báyìí wọ́n ń bú ẹ kò dùn ẹ wọ́n ti ń bú ẹ tipẹ́ no this is what ó ní ṣe pẹ̀lú ayé ayé tiẹ̀ àti tó o bá dàgbà tó o bá kú tán tá ó máa ní ṣe pẹ̀lú ayé àwọn ọmọ ẹ but you take, you take it as if it's a joke now it's not a joke. that's àwọn ọmọ yẹn ewé àmì àwọn ọmọ ayé wọ́n máa sọ pé òkè o. Okay, ẹ nísìnyí ẹ wọn ò ní sọ̀rọ̀ sí mi pé kán gbé chat mi bẹ́ẹ̀ sábà ṣe máa ní kán máa pè wọlé but there is a way táwọn náà máa ti ń ṣe tiwọn láti come after me and you are telling me this one are you are not a terrorist wọ́n nígbà tẹ́mi ń sọ̀rọ̀ pé wọ́n ṣe nǹkan báyìí báyìí fún mi ṣé terrorist kan ló máa rí nǹkan tó dáa tó máa sọ pé àṣà nǹkan tó wà la fẹ́ ṣe tó máa ṣe bad thing tí mo sọ pé wọ́n ṣe nǹkan báyìí fún mi tẹ́ máa sọ pé just to bully me to silence just to bully people to silence despite their rights You plant yourself on this social media. You practicing these evil things activities. Ó gbé wọn lọ sí Nàìjíríà ní pé ó máa ti rí ẹni tó máa kọ́ńkà They cannot conquer me. Men wo aláàjì wọn ò lè kọ́ńkà tori torí pé orí ni mo dúró sí. Àpáta ìgbàgbọ́ ni mo fẹ̀yìn tì. Àgbélébù ni mo dùrọ̀ mọ́. Ẹ̀jẹ̀ Jésù ni mo fi ń wẹ̀ lójoojúmọ́. Èmi ò ṣe burúkú fún Tori Torí ni whatever you can bring out before after I Pause myself there is nothing hidden any other thing torí ẹ̀ tán bá sọ pé Auto Bola ṣe báyìí ìyẹn ti lọ sókè wọ́n ní Auto Bola ṣe báyìí Auto Bola ṣe báyìí màá ní tí bá ti ṣe o kí nǹkan báyìí báyìí kò ṣe mí o tí n ṣe gbogbo yín tẹ́ bá sọ bẹ́ẹ̀ mọ́ mi like just to silence me just to tarnish me because mo sọ tòótọ́ pa yín mo ní kí Ọlọ́run pa gbogbo yín lọ́mọ ẹnìkan pè wọlé ń jẹ yẹn ẹ ṣe mo rántí ẹ Wasila kú ṣé mi mo pa Wasila ni mo gbọ́ tí àwọn tíìmù pàṣẹ sọ pé o fẹ́ pa ọmọ wá sí lánàá pé wọ́n ṣe báyìí i don't want to be talking tó máa máa gbé court tó máa máa gbé gbé báyìí all this thing you are doing cannot help you i sorry for you and your, your, your for your children at time but i cannot kill myself to please your children and even i know that people that close to you ẹnu wọn ò ká ẹ ẹnu àwọn tó dẹ̀ lè ká ẹ tó lè bá ẹ sọ̀rọ̀ ẹnu wọn ò ká ẹ ẹnu ọmọ ẹ̀ ò ká ẹ ẹnu ìyàwó tó fẹ́ ò ká ẹ ẹnu anybody ò ká ẹ bẹ́ẹ̀ ni ayọ̀ àkọsí trouble. only keep putting red red but i block him already ó ní auto ti ní fort Abike says she is in more fighting ṣé ogun láyé ni. If Abike is no longer fighting, Abike will do what? She will come out bó ṣe interview lánàá yẹn. Tó bá ṣe béèrè ọmọ rẹ̀ lọ́wọ́ ẹ̀, á sọ fún wọn pé I'm very sorry if I've offended her. I know I've offended her despite àwọn èèyàn yìí wọ́n ṣẹ̀ mí wọ́n purọ́ wọ́n ní mi promote my life pé gbogbo rẹ ni mo pa wọ́n gbogbo wọn mi ò purọ́ mọ́ wọn and they have my things with them they have my money with them I came out at time and I say okay mo fẹ́ let's go please if I have offended anybody just leave me alone forgive me and let me be let my daughter be I have also brought my daughter my daughter came with me here one day I did that shot to apologize despite they are the one that wronged me but she wrong somebody also me tí she wrong me before kí n tó Facebook yìí ṣé òun lè búra pé mi ò pe òun nígbà tó ń disturb mi títí títí òun náà méjì ni mo pe èyí tẹ́ sábọ̀dù wá ń purọ́ yẹn gbà tí mo ti ń ṣe ṣáàtì fún bí oṣù mẹ́ta àbí oṣù mẹ́rin lòun ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé ẹ̀ẹ̀kan gbéṣẹ́ òun wá fóun tó ń bẹ̀yàn kó wá bẹ̀ mí àbí kẹ́yẹ̀ mo pé pẹ̀lú àfa saheed àfa saheed torí pé ó ń bá aláàjì jàǹgbà yẹn ni mo ṣe wọ́n kò wọ́n ṣe iṣẹ́ ìwá sọ́dọ̀ mi and i start talking to aláàjì yẹn mo dẹ̀ sọ̀rọ̀ àfa àmì màláìkà fún bọ́ létà mo rí pé bẹ̀rẹ̀ sí tó ṣe dẹ́ ẹni tí ó bá ti tọ́jú yẹ tó bá lọ ṣògùn owó ó máa bẹ̀rẹ̀ sí ta gbogbo nǹkan ẹni ṣé èmi this is what people this wicked people do to you tán bá ti gba nǹkan ẹ tán wá bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ ẹ obìnrin kedere ni mo wá rí pé majority àwọn obìnrin tán wá plant sórí facebook àwọn ọkùnrin ló máa ṣiṣẹ́ burúkú yìí wọ́n wá tún plant àwọn olórí burúkú obìnrin kan wọ́n ní kán máa go after people àwọn náà máa wá ṣe gàgà èmi ẹ lè máa go after people o but èmi ọlọ́run mo dúpẹ́ o tó bá jẹ́ èmi nìkan ni i will not be able to fight you but ọlọ́run ló ń bá yín jà kò ń ṣèyàn ó jáde síta wọ́n béèrè ọ̀rọ̀ ọ̀rẹ́ yẹn ó ní kán gbàgbé ọ̀rẹ́ yẹn because of the proud ó bìlí pé òun ti bring wọn down láti èmi wọ́n ní ẹnìkan ò lè máa bring èèyàn down kó sọ pé òun fẹ́ fi gbókun ẹ̀yin gangan lè fẹ́ bring èmi down bọ́dọ̀ òun ni ò gbà fún yín di ó lè ti tí mo sọ ń pa ìdè tí mo sọ pé ẹni tó wà lórí Facebook yẹn sọ mo padà wá sọ ń bíbà ọ̀dà tí kò sí kankan tí mo fi purọ́ gbogbogbò ní ẹsẹ̀ pé irọ́ ni mo pa simply because you are a terrorist you can go after people you have crowd òun lè ṣe máa rí pé ẹ máa pè wọlé bàtà tán bá bẹ̀ sí ṣépè fún tán bá búlì ẹ̀ wọ́n ṣe é ṣe lórí Facebook yẹn náà ń tẹ̀lé èèyàn káàkiri o ṣé mo pé there was a time tí màá sọ pé wọn ò ní jẹ́ kí n sùn mi bá ti bá lọ wọ́n máa tẹ̀lé mi káàkiri tó tọ́ ni for real for real àkàìmọye ilé iṣẹ́ tí mo ti lọ tí wọ́n ti lọ bá mi tí wọ́n ti lọ bá bẹ̀ jẹ́ àkàìmọye nǹkan tí wọ́n ti plan fún mi ní Canada ní bíbáyìí tọ́lọ́run tọ́lọ́run tọ́lọ́run kò mi yọ tán sì wà mẹ́ tán mọ̀ pé wọ́n rò bóyá Canada dàbí Nàìjíríà it's not like Nigeria ó wá tún yá gbogbo wọ́n wá pọ̀ eh, Mr. Ṣèyẹ Kẹ́hìndé wọ́n wá sọ fún pé òkè o wọ́n wá wọ́n wá wọ́n wá interview ẹ̀ wọ́n wá gbé fèsì ẹ̀ sínú city people èmi mọ̀ pé city people yẹn náà àwọn ọmọge tí Àyìndé bá ti jẹ kù àwọn tó bá ti lò kù àwọn ọmọ pátápátá ló máa ń wà ní fèsì ń bẹ̀yìn ṣe mọ̀ pé mo ní níjọ́ kan wọ́n lọ pàṣọ eh, lọ ṣe kinní mẹ́ẹ̀ tí mo ní. Eh, city people náà wá kó wá fún wọn láwọ́dù Bisola Badmus ọjọ́ yẹn náà ni mo mọ Bisola Badmus Bisola Badmus Badmus yẹn bọ́n ṣe lọ wọ́ọ̀dù tó bẹ́ẹ̀ náà yẹn ni mo mọ Bisola Badmus tọ́nà fẹ́ lọ wọ́ọ̀dù yẹn ní Dubai. ọjọ́ yẹn mo mọ Bisola Badmus wọ́n gba wọ́ọ̀dù tán kò ní kó má jalè kò ní kó má tọ̀rọ̀ kò ní kó má bẹ́gibẹ́gi. I don't want to talk much about Wasiu Ayinde now but aláàjì Wàsíù Àyìndé máa aláàjì báwo k1 Máyégún ṣé bó ṣe ń ṣe yìí ṣáyé ò ní dàrú báyìí ayé ń dàrú honestly speaking ayé ń dàrú níjọ́sí tí mo sọ wípé ẹ àǹtí rosula yẹn pé wọ́n máa tó bá ti yá wọ́n máa ní ayé ń dàrú ayé ń dàrú ayé ń dàrú èèyàn ọdẹ ń sọ pé torí pé òun kàn fẹ́ make ara òun comfortable alone kó dẹ̀ máa mú gbogbo ayé kó máa dàrú ayé ò kì í ṣe tẹnìkan ayé yìí kẹ̀dẹ̀ rèé gbogbo èèyàn wá nájà ni ayé yìí àfọwọ́bà filẹ̀ tí èèyàn bá lo one twenty years láyé ó pẹ́ jù ń sìn nìyẹn wọ́n á ti máa fi kú tọrọ fún tó bá ti lo one twenty wọ́n á máa gbàdúrà kó tètè kú tó bá dẹ̀ lo one twenty náà ìyẹn mi pé ó kéré lára nǹkan tó sì máa lò lọ́rùn ọ̀run náà máa ń lọ tí wọn kì í dé mọ́ àwọn tó ti lọ láti two thousand years ago wọn ò padà wá mọ́ tẹ bá ń gbọ́ ìyábọ̀ ìyábọ̀ kan irọ́ ni ìyá kankan ò lọ kò bọ̀ wá tó bá ti lọ ó lọ gbé nìyẹn another person ló dé ẹ kàn lè máa forúkọ yẹn kẹkọọ máa fi ṣe ìrántí ìyá kan kò sí ìyá kan tó lọ tó dé kò sí bàbá kan tó lọ bàbá tó dé kankan ò sí ẹ kàn máa fi rántí ni pé bàbá mi ìgbà tí mo bi leléyìí ni ọmọ yìí jáde wá sáyé ó ti yé ó lè wá gbé àmì kan àbí nǹkan kan lára ìyá yẹn but oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó ti kú òkò òun wá sáyé mọ́ òkú òkín báláyé rojọ́. ìjọ tó sọ yẹn ẹsà bọ́ọ̀dù yìí ìwọ ló kó wọn lọ sí nàìjíríà àdúrà tèmi ló gbà tí àwọn méjèèjì bá clip papọ̀ ló má sì wà ní ìrẹ́pọ̀ lórí mi lénìí níbo ni máa wà but just imagine God torí ẹ̀ nígbà mi ti bá tún wò báyìí màá tún máa fẹ́ kún dúpẹ́ lọ́wọ́ pé ọlọ́run ò mà ṣe o níbo lèmi ìbá wà lénìí àna owó ló fi gbé wọn lọ sí nàìjíríà níjọ yẹn o ò náwó àtowó tíkẹ́ẹ̀tì tó rà fún eléyà tètò ọ̀hún o náwó kì í ṣe one million kì í ṣe two million o náwó dáadáa àtà gbogbo nǹkan tó tún ṣe máa kì í ṣe three million bọ́ tí òun máa lè pè mí kó sọ pé òkè kí ìgboro ayé kó tiẹ̀ sẹ́tù àbí kí láti ẹ̀ máa ṣe kókò máa dàrú kí ló ń gbà ń bẹ́ẹ̀ kí lẹ̀ ń gbà nínú rádaràda yìí ẹ máa rò pé eré ni àwọn kan máa sọ pé United Nations àbá arábúrò yín united nations wọ́n fi mí ṣeré wọ́n máa ní irọ́ ló pa united nations wo ni FBI wo ni it's not a joke mo wá sí fún asylum ní Canada ni i'm still under this united nations if you don't know and you are doing this to me and you ṣe ṣe you do that to me and you are still not ẹ mọ̀ mo ti jókòó níjókòó rí tí mo wò pé kẹ́nu wọn tún ṣe mí pé ọlọ́mọ má jẹ́ kán ní trouble but you know ẹ mọ̀ pé lẹ́nu jẹ́ mẹ́ta nígbà tí mo gbé kẹ́sẹ̀tì màláìkà mo kàn jókòó mo ní jẹ́ n play kẹ́sẹ̀tì màláìkà ṣe wọ́n sọ pé kò ṣe ṣáàt fún mi many many things tí mo ìfẹ́ dìbọ́ǹkì fáwọn èèyàn bíbá ẹ̀ tí bá dìbọ́ǹkì ẹ̀tọ́ ẹ máa rí pé ẹ̀kàn forí ara yín gbèpè sọnù ni irọ́ ni ẹ ṣe lórí ẹ ti dàrú ẹ̀yin tẹ́ ẹ máa ṣi èrè tí gbogbo orí ọmọ yín máa tọmọ yín máa sín wíwọ gbọ́ tẹ́ ń rorò kúrò rò mí lórí òògùn mi mi ò ń ṣe oníranù mi ò dẹ̀ ń ṣe olóṣì mo kàn mo kàn wé pé èmi kàn finú wénú mo kàn jẹ́wọ́ níyì I just believe that I'm a nice person. Everybody around me should be nice. Eh? And I believe that when you are nice to people, people should be nice to you also. Tí n bá ṣe burúkú fún ẹ kí ló máa ṣe mi fún. Terrorist nìyí. Ẹni tó bá sọ fún pé ẹ àbí kí òkì ṣe terrorist bá bá ńlá ni. Ẹni tó ti ń fi sísẹ̀mù wọ́n ní àǹtí Rosula yẹn fún lówó. Ó ti ń fi sísẹ̀mù ó ti fi ń bú obìnrin yẹn. Eh? kí ló gbójúlé tó máa fi ṣe tó bá jẹ́ ònìkan ló ń ṣe ṣáàtì ẹ̀ ó máa jẹ́tù ju anything lọ but wọ́n ti kó crowd ọkùnrin jọ wọ́n kó tobìnrin wọ́n kọ́ ọmọ onítẹ́tà sábẹ́ wọn ọmọ onítẹ́tà wà lábẹ́ wọn bó ṣe wà yẹn ọmọ mi ooo wọ́n kàn fi ṣe ọ̀gá kan níbìkan aláàjì wàsíù ẹ̀ǹdẹ́ kí ló dé tó fi plant wọn sí orí Facebook àwọn méjèèjì yẹn ò lè sọ fún mi pé ìwọ kọ́ ló plant wọn later ló ṣe wá plant kó ẹni yẹn gbó ẹnu ìyẹn ti Esabod but Àbíkẹ́ is clear to people kí lẹ máa gbà ń bẹ̀. ó wá ń rú mi lójú pé ah, nígbà tán bá ní wọ́n ń bú ọba Adéyẹyè mo fẹ́ sọ̀rọ̀ níjọ́ yẹn mo fẹ́ deep into the iṣẹ́ ọba again pé kí ló dé tí Olúwo àti ọ̀jájá bàbá mi ọ̀jájá kábíyèsí o tí wọ́n ní problem mo fẹ́ deep bò tí nǹkan tí ò yá àwọn ẹlòmíì mo fẹ́ deep àwọn èèyàn ní go deep go deep bìkọ́ mi ò kàn lè máa sọ nǹkan mi kí wọ́n máa go deep lórí ọ̀rọ̀ kan gbogbo àwọn kinní yìí kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé èmi tí mo sunkún nígbà yẹn téèyàn kan hmm, tí ẹnìkan kó máa sunkún bẹ́yẹ bí mo ṣe sunkún lórí Facebook yẹn tí gbogbo nǹkan rí bákan kí má tiẹ̀ mọ́ rí kí n dárúkọ èèyàn bẹ́yẹn mi ò kàn tiẹ̀ ní dájú lẹ́yìn ìgbà yẹn ló ṣe kó àwọn kankan lọ gbádùn ìwọ ń jayé orí ẹ you are so wicked Wàsíù Àyìndé O wicked gan O wicked Esabod ó yá kọ́ọ̀tì nǹkan tó bá ti fẹ́ kọ́ọ̀tì láàárọ̀ ìtún máa kọ́ọ̀tì ẹ̀ tó bá tún ti yá kó sọ pé ló wicked òun ni òun ló ṣe rẹ òun ni nígbà tí wọ́n fìyà jẹ mí òun kọ́ ló bẹ̀rẹ̀ ogun bọ̀ tó ṣe nígbà tí mo sọ pé two plot of land mi iye tó bá ti ẹ̀wù kún rà á wọ́n gbà lọ́ọ̀ wọ́n gba gbogbo mo máa jẹ́ lè gbà jẹ́ for what nígbà tí mi ò jẹ yín lówó mi ò jalè mi ò ṣe iṣẹ́ burúkú mo ẹ kàn máa dìde báyìí ṣe kinní kan síyàn ṣe bákan ṣe bákan ẹ wá dé lẹ́yìn tí mo wá tí mo ń ké yẹn ló wá kó àwọn èèyàn kan lọ nàìjíríà tó dẹ̀ mọ́ pé wọ́n máa ń go after people you don't want to prove to me you don't know even bí Esabod ṣe ń bú Ọọ̀ni of Ifẹ̀ ó fẹ́ sọ fún mi ó ṣe jẹ́ ìgbà tó ń sọ pé ìwọ àtọ̀ni of Ifẹ̀ igbe single time lẹ́sàbọ̀dù ló tún gbé ọ̀rọ̀ ẹ̀ Da mi ò níwọ ni o but tó bá ṣe irú kan bẹ́yẹ tó bá sọ̀rọ̀ tó bá sọ fún mi sí pé kéwàá nù ló ṣe mi ò ní doubt wọn because o ò ṣe ìwà ìwà yẹn kó pọ́n ilé èmi sì kó pọ́n ilé wàá máa kàn ṣe pé ẹ ò wà tọmọ ẹ ọmọ ẹ tó kú oníbóyè tó pé mo sọ pé gbogbo ẹni tó bá gbógun tì mí kó kú ṣé ìwọ sọ pé kémi kú ni mo lẹ́yìn tó bá ní kí n kú àbí tó bá ní kọ̀ọ̀kan mọ̀ mí kú kọ́mọ ẹ̀ kú gbogbo nǹkan ẹ̀ kú kí gbogbo mi kú ṣé ìwọ fẹ́ kú mi ni táwọn kan fi ń pè wọlé tán fi sọ pé ẹ ṣe mo ṣàyé mi òun ló ń tọ́jú ọmọ wásílà kan òun ló ṣe kinní kan ṣé mi èmi ń gbé ní Amẹ́ríkà ń gbà àti wásílà èmi ò Canada kí lèmi ṣe kí ló ṣe kan èmi àti kinní yẹn ẹ ṣé ìwọ fẹ́ pa èmi ni kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ogun yẹn ìgbà tó ń yá wọ́n ní ẹ ogun ìfẹ́ ni mo ní òkè mo ṣe tán o mo ní ó yá bí mi ò bá fẹ́ mi ò ní fẹ́ ọkọ kí wá ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan gbogbo ogun tó ṣẹlẹ̀ lórí Facebook ẹni tó bá sọ fún mi pé ò mọ̀ ń pa irọ́ ni bẹ́ẹ̀ ni kó sọ fún mi pé ìwọ ò mọ̀ ń pa ẹ̀ kó búra sí i ẹ torí ìgbà tèmi wá sórí Facebook ń báyìí tèmi ń ké ìwọ àṣẹ ẹni tó jẹ́ influencer tó ìbá jẹ́ pé o fojú di ọlọ́run o fojú di ọlọ́run pé kí ló fẹ́ ṣe eléyìí kékeré yìí o ò ní kàn ṣe gbogbo nǹkan tó ṣe yẹn o ò ní kọ́ àwọn méjèèjì lọ nàìjíríà pé kò gbà yẹn gangan ló ṣe ń jó ló ń jó ló kéré attention o gbà àwọn méjèèjì wá kí ni wọ́n fẹ́ ṣe fún ẹ just to shut up my mouth that's the meaning ogun yẹn dojúkọ ẹ tó bá tún dojúkọ ẹ náà gbà mí èmi ni máa tún wò pé let me speak for this person kí n gbà á lẹ̀ tòtórí àwọn ọmọ ẹ̀ because mo mọ bí àwọn ọmọ ẹ ṣe máa máa fail and none of them mo mọ pé lára àwọn ọmọ ẹ wà nínú àwọn ayé yẹn o i know that fake account tó wà bẹ́ẹ̀ mo mọ i know it. mo dẹ̀ mọ̀ pé ọmọ yẹn gan àbíkẹ́ òun náà ń kọ́ àti pé eh, eh, city people tó ti wá ń ṣe wọ́n kò fẹ́ kẹ́nìkan larí mọ́ ni wọ́n kò fẹ́ kọ́kùnrin kan larí mọ́ ni kí ló dé tó yẹ pé responsibility tiẹ̀ gan lẹ́yìn tó bá jẹ́ ṣe wọn tó wàá fẹ́ push ẹ̀ fọkùnrin mi why mo why why why why wọ́n máa ń sọ pé ẹ orí òjò rí lọ ní nàìjíríà tó bá lówó jù yòókò yín omi pé tí ò lówó tó yẹ kó o bá yí ẹ̀ jẹ́ somebody is telling me now are you jealous Àbíkẹ́ ò ní nǹkan tọ́lọ́run ṣe fún mi kò níwà ọlọ́run nínú èmi ò ń ṣe bully emi ò dẹ̀ ń terrorist somebody is asking me now pé are you jealous jealous of kí So sọ fún mi nǹkan tí mo fẹ́ jealous ipe wọn ní kàn wá wẹgbẹ́ terrorist Lori Facebook mo ni say no to terror mo ní Àbíkẹ́ she is a terrorist also ewé àti ayé tí àyìndé náwó wọn sókè yẹn mo ni terrorist ni wọ́n. For Shero, they are terrorists they should let people be the Facebook is not for Nigeria it's for everybody. Only you two can create auto team now. No! No! If people want you, they you you can have fans that love you but this bully team dey causing they are using it to terrorize people they've used them to terrorize me before and i'm not the first person tán fi ṣe fún wọn ti ń ṣe fáwọn èèyàn for long time òun ni terrorism yẹn náà ni wọ́n ṣe lọ́dọ̀ onírìṣà tí tíìmù kejì yẹn ń terrorize onírìṣà nítorí ṣe yẹn wọ́n ń bully wọ́n dẹ̀ terrorize wọn ni kí ẹ sá bọ́ọ̀dù kó máa lóun ní àwọn èèyàn tó fún ní information ní ààfin ní palace terrorist nìyẹn kó di di ọba Odùduwà kí ẹnìkan lóun ní ẹnìkan tó ń tó ń fún ní information bẹ́ẹ̀ pé òun ti di àwọn èèyàn tí terrorism ni. ìmùlẹ̀dẹ̀ ló máa ń jẹ́ káwọn èèyàn lè ṣe kíni kó lè máa carry on the operation wọn bẹ́ẹ̀ yẹn and again nígbà tí wọ́n lọ sí Nàìjíríà wọ́n ní pé wọ́n wọ́n fẹ́ pe àwọn mẹ́ta pé àwọn other people ní síbi tí wọ́n ti fẹ́ ṣe meeting fún wọn kí ni wọ́n bá wọn sọ and we discover later that Esabod náà ló dẹ̀ sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá pè wọ́n o wọn ò pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ìgbà tó ń bá wọn sọ̀rọ̀ lára nǹkan tó ń bá bá wọn sọ Ẹ́sàbọ̀dù sọ títí ẹ̀dá díẹ̀díẹ̀ lára tiẹ̀ síta kò sọ ìyẹn ò sọ gbogbo nǹkan tó ń bá sọ síta ọ̀rọ̀ pé wọ́n ń jẹ́lọ̀sì kọ́ leléyìí wọ́n máa ní kàn lọ́ọ́ máa sọ sí mi nìkan lè fi great attention mi ẹ̀ ẹ̀ sà ibi tó tí ẹ bá kọ oríṣiríṣi block ṣobola. yeah if you are writing rubbish here i will do the chat continuously for Abike and nothing will happen. apologize to how many times have you apologized to your hubby which be? all what they are, he did to me ṣó tiẹ̀ ó máa jáde tó máa apologize lọ́dọ̀ tèmi ni ó gbalẹ̀ mi ìbá àti ẹ̀jẹ̀ owó one naira mo two plots of land apart from that he did a lot of things to me nobody treat that and when I came here to be talking crying on this social media ìgbà yẹn ló ra tíkẹ́ẹ̀tì fún àwọn terrorist méjèèjì tó gbé wọn lọ Nàìjíríà close to somebody love somebody know somebody doesn't mean I cannot talk about the person yes ẹni tí máa sọ̀rọ̀ family mi next you don't know it I will say the truth I will talk he cannot disturb me and he cannot go disturb who love me kò dẹ̀ disturb ibi tó bá kẹ̀lé yín èèyàn iye mi o ò ń gbé pamọ́ màá ṣe síta káyé lè bá mi fi brush fọ̀ kó mọ́ tó bá ti mọ́ ni ló máa lè enjoy ẹ̀ but tó bá dọ̀tí jẹjẹrẹ àti cancer kan máa jẹ gbogbo eyín irú ẹ̀dá bẹ́ẹ̀ ni so you don't cover every dirty places in your body as people used to say because ó ma máa rọ́tì sí ni bẹ́ẹ̀ people are not wọn ò jẹ́ káwọn èèyàn sinmi lórí cyber space wọn ò jẹ́ kéèyàn gbádùn ó lóun ò jà mọ́ fine ẹni tó sọ pé tó jáde tó sọ wípé ọmọ ẹ̀ ń kọ́ ó ò jà mọ́ báwo ó máa apologize fún gbogbo àwọn tó ti ṣe irú èmi kò apologize lọ́dọ̀ tèmi fẹ́mi kò dé apologize lọ́dọ̀ àwọn tó ti tó ti kọlù kọlù kọlù kọlù bírú ẹni tó kọ́kọ́ gbọ́mọ ìwà tó lọ́mọ àlè lọ́mọ yẹn kò apologize ó bìlí pé ó bìlí pé nobody can do anything fún òun ni. I thought this woman always play wasiwa Ayinde ẹ̀yin báwo kó ṣì lọ ẹgbà tí mo dé nígbà tí mo ń play láàárọ̀ ṣé kì í ṣe Wasiu mo play ni that's why that eléyìí náà ń bú mi ni god labour that's why they be able to dupe you ṣé àbíkẹ́ náà kì í ṣe duper ni àbíkẹ́ too is a she is a duper. <laughs> jealousy ni jealousy of what somebody is ó lè ló ó ṣe máa sọ pé káwọn kan wá wọ ẹgbẹ́ ayé tó bá ti wọ ẹgbẹ́ ayé yẹn o owó tó máa dá kó you have to be generous ó lè ní ó lè tàṣì ìwà ó lè nìyẹn ẹgbẹ́ ayé ẹgbẹ́ burúkú ni tó bá fẹ́ ṣe blogging not until you have crowd kó kó team, tíìmù jọ kẹ́ máa lọ máa bully ó wá ní stop sababully bully ni kìí tẹ́ ṣe bully tí ẹ ó ju bully lọ terrorist number two terrorist number two ni wọ́n. ẹ eh, because somebody say about you see you are pressing k one, so o ti bá press k one. yẹn mi pé kó máa ṣe nǹkan burúkú ká má sọ sí. tó má press k one. yẹn ṣé kó ṣe nǹkan burúkú ká má sọ ni àbí mo ti nà ni mi ò nà wọ́n nà mi ò dẹ̀ bú wọn ó ṣe máa náwó àwọn méjì sókè ni mo béèrè ní ìgbà tẹ́mi wá tẹ́mi wá sọ̀rọ̀ lórí Facebook kò ṣe gbé wọn lọ ní year before that time yẹn èyí tó dẹ̀ ṣe ní last kìíní yẹn náà tó ṣe march kò ṣe gbé wọn lọ àti ẹ̀gbọ́ pé coronavirus wà nígboro kọ́ má lè sọ pé bí àtò coronavirus ní ò jẹ́ kó gbé wọn lọ kò ṣe gbé wọn lọ year before kẹ́mi tó wá yẹn ó jẹ́ ìgbà tí mo wá sórí Facebook ló gbé wọn lọ ló ṣe gbé sábọ̀dù lọ tó ti bububu ẹ sábọ̀ tó ti bububu tó ṣaṣaṣaṣa tó la because ó lè bí pé ó ló máa stop ẹnu mi you don't stop me you only causing more problem for yourself when you don't treat tó o bá ti go gbogbo wound go ibi tó o bá ti touch to your kó cause tí ò cause problem for him. you don't you tó to my shell, ṣé ń gbà yẹn lọ́hùn tó bá jẹ́ pé ó ti ṣe tó jẹ́ no no no get it instead of taking those ones to Nigeria pé kí wọ́n máa bully mi for long time yẹn àbí ẹ̀rí ni wọ́n ní one one jealous jealous of Guinea. let me tell you something rosula àǹtí rosula kò fún mi lówó kò dẹ̀ fún mi lówó rí bọ̀ mo bẹ́tà jù yín lọ. despite pé wọ́n ti fún yín lówó wọn kò yọ lára yín ẹ lè tó mi ẹ̀jẹ̀ tí tó mi mo bẹ́tà jù yín lọ àǹtí rosula ò tí fún mi lówó look at my face. gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ pé wọ́n gbà lọ́wọ́ mi èmi mo ní wọn ò fún mi. I'm talking about what I've sweat for that they collected from me and mo dẹ̀ sọ it's not right for me to even tell open my mouth and say to Kevin, I love him because I want to change his life ni kò ṣe pé kò sírú ẹ̀ people see it as if I'm not normal I'm normal nothing happen to me mo kàn rí pé ayé tiẹ̀ gan kò wá ó wà abnormal it's not right to me mo rí pé k'o normal. ayé tí ò dẹ̀ normal làwọn ṣe totorí dá wa sí. Si ká ba ṣe kí èyí tó bá yẹ fẹ́ gba kán fún wọn èyí tó bá dẹ̀ yẹ fẹ́ gba tó bá yẹ kún pápá kán pé wọlé ayé tí ò da náà ṣe torí dá wa sí torí ayé tí wá da ọlọ́run dẹ̀ wà nínú ayé wa kò dẹ̀ wá sáyé nítorí olódodo ó torí àwọn òtòṣì ẹlẹ́ṣẹ̀ láti pè wọ́n sí ìrònú kó wàdà ni kò ṣe pé bóyá àwọn ẹlòmíì ẹlòmíì ló ń kí ẹ̀ fún ni ẹni tó ti sọ pé òun ò mọ́ rí ṣé àwọn èèyàn mọ̀ pé ẹni tó purọ́ níta gbangba tó ṣe tó purọ́ òun hàn nímọ̀ pé òun ló sick everybody know that the sick one is one that sick now people look at him tó purọ́ broad daylight for what on what sense on kí ló fà á. unstable báwo whatever you call it I don't hate him I post his picture for you to see that it's not his we don't fight but when he's doing bad thing I don't like it simple as that when he's doing rubbish thing I don't I don't support it simple as that because ẹni tó bá bímọ sílẹ̀ kò kí ń dóró tó lè lójú tèmi ibi ló jọ. So those of you that is talking, hey, you are fighting. I'm not fighting him. For your information. What he's doing is not right. To me, it's not normal. In tó mọ̀ pé òní lè ṣe, òní lè dúró kò defend ẹ̀ pé wọ́n ló ṣe. Why are you doing it? Àgbóṣe ti respect ẹ, the ẹni tó bá jẹ máyégún is a respected person in society tí mo búrò gbá nǹkan tí ò bá yàmàyàmà bí ọmọ kékeré bí ẹni tó ní kọ́ńkọ́n bí ẹni tó ní tó ní wèrè tó ń tó ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ wọn gbúdọ̀ máa bá lọ́wọ́ ẹ̀ you understand me that is you know oyè mayegun is a respected oyè àní ipò tó dẹ̀ wà nílẹ̀ yorùbá náà ipò tó dání wọ́n ti ó tún ti jẹ́ olórí àwọn olórin àwọn ọmọ kékèké tó bá wò ẹ̀ mọ̀ pé ẹṣin tiwájú ni tẹ̀yìn máa ń wò sáré ni a sọ̀rọ̀ àwọn olórin báyìí nǹkan báyìí náà ṣe fún wa nǹkan báyìí náà ṣe fún wa gbogbo àwọn tó súnmọ́ wọn á rí wọn níbi tí ò da nǹkan burúkú burúkú burúkú wáì tó fi rí bẹ́ẹ̀ àwọn àṣẹ pé you are not stable ṣé mo ní mo ń jà ni ẹ rí i pé mo pi picture sí love love love síbẹ̀ ni i'm not fighting with him but téèyàn bá ṣe nǹkan tí ò bá da a máa ní kò da ni wọ́n and let me tell you ṣèyẹ kẹ́hìndé ò lè déédéé pé àbíkẹ́ pò ń fẹ́ interview ẹ̀ tí ò bá kúkú ní ọwọ́ k1 nínú ó dẹ̀ ti mọ̀ pé tó bá ní ọwọ́ ẹ̀ nínú bẹ́ẹ̀ wọ́n máa gbé ogun dáadáa wọ́n dẹ̀ máa sọ gbogbo nǹkan òun náà kẹ̀dẹ̀rẹ́ kò jáde kó ní òkè o ọ̀rẹ́ òun tóun fi gòkè òun ti wá gòkè báyìí o òun sọ́rì ó borúkọ ọmọ yẹn jẹ́ ni forever. ṣé bóun lèmi ń tẹnu mọ́ lójoojúmọ́ yìí tí mo ní pé àṣàtì ló sọ pé kéwọ̀n ńlá jalè nínú ilé pàmò iṣẹ́ ló sọ fún un mo dẹ̀ lémi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ bọ̀ tó gba nǹkan báyìí nǹkan báyìí báyìí gbogbo ẹ̀ ló ṣe fún mi nǹkan báyìí ló ṣe fún mi ṣé mo ò sọ bọ̀ tó ń òde kó wá sọ gbogbo ẹ̀ kó dìfẹ́ǹdì ọ̀rọ̀ títí ẹ̀ ó sì dúró lórí ẹ̀ ni ó dẹ̀ lóun lọ síbi kan wọ́n dẹ̀ sọ pé ẹ yùkà náà you are jealous of party kan party òṣùwò ni ó fẹ́ ṣe àwa ń ṣe party fáwọn èèyàn ni gbogbo tó jọ yín lójú yẹn kan ló máa ń jọ òṣùṣẹ́ ilẹ̀ ó dìgbà tílẹ̀ bá ṣúkẹ́ tó mọ̀ pọ̀ umbrella ẹrù tẹ ẹkàn wò ó pọ́ fúyẹ́ ẹ mọ̀ pẹ́rù lẹ nígbà tí wí ara yín ó bá ti rẹ̀ yín ẹ mọ̀ pẹ́rù lẹ you don't know anything for now. mo ní tẹ́rọ́rìsì ò dáa tẹ́rọ́rìsì ni wọ́n ń ṣe terrorism ni wọ́n ń ṣe wọ́n ń terrorize ni. gbogbo ẹjọ́ tá a rò lórí Facebook yìí ta ló wá gbé àwọn ló máa ń gbọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ náà they always pick people's matter nínú wọn mélòó ló ti gbé ẹjọ́ náà tó sọ pé ẹ jẹ́ àtúntì kéèsì tí Auto gbé wá because wọ́n ti pè wọ́n pé kọ́ máa sọ sí because they have been planted there to go after people's life to terrorize people ni and láti máa cover gbogbo ass àwọn dirty beach dirty life titi wọn that's why they that's why they are there you can see Esabod abusing kábíyèsí ọ̀jájá ó dẹ̀ ń romance àwọn MC ó ń romance Koko Zaria àti Malaika Malaika gbogbo èébú tí ìyá àbàdàn máa ń bú mi pàṣọ àti gbogbo wọn pátá ìtìyà ìyàwó màláìka ló ní kó máa bú mi wọn máa ní irọ́ ló pa irọ́ ló pa kò promote o ni mo ṣe ń play kéṣẹ́ ẹ̀ṣẹ̀ lára ẹgbẹ́ mo ń jó many people ló ń flag mi pé kí ló dé tí mo ń jó sí èmi mo ṣe owó mi ló pa wọ́n ní mi ò promote ẹ pé rọ́ ni mo pa but wọ́n ti gbàgbé many many of them wọ́n ti lọ delete kíní wọn èmi ò mọ title àwọn tó kù ni and that one is not the first one that's the second one. the second the first one mi ò tiẹ̀ rántí ìyẹn mi ò mọ wọn kan tó ń ṣe sí yẹn apart from that live live live one náà tó wà ń bẹ̀ mi ò sọ gbogbo yẹn people are doing bad things like this in society and they planted those terrorism boys and girls on the social media to be going after people àwọn kan sọ pé she is jealous jealous of who àwọn owó tí mo sọ yẹn mi mo ní ẹ kàn imagine kọ́kàn dá owó mi padà fún mi mi ò kì í ṣẹgbẹ́ wọn èmi kúrò nínú ẹni tó máa dáwọ́ fún kó tó jẹun ní tó dé lóní kán wá wò òun. ó dẹ̀ tún lọ sórí Facebook lórí Instagram ó tún sọ pé kán wá join group kán dẹ̀ wà generous kán máa dáwó òun ò dẹ̀ ṣiṣẹ́ a máa ní queen irú queen òṣùwọ̀n nìyẹn ẹni tí ó bá ti ṣiṣẹ́ tó dẹ̀ fẹ́ máa náwó máa jalè ó máa lu jìbìtì ó máa panilẹ́kúnjayé. ẹ ó ní kó wá join ẹgbẹ́ lórí social media gbogbo ẹgbẹ́ tó dẹ̀ ti join ní gbogbo ìgboro nàìjíríà ẹgbẹ́ tí wọ́n sọ x-men yẹn ẹgbẹ́ kan ni wọ́n àwọn boko haram ẹgbẹ́ kan ni wọ́n fọ́ọ̀mù àwọn eléyìí tún ti fọ́ọ̀mù kankan nìyẹn lójú lójú nígboro ayé ní ojú ojú broad light àkàmọ̀ra tún fọ́ọ̀mù nǹkan ẹ máa ní pé wọ́n ń jẹ́lọ́ọ̀sì jẹ́lọ́ọ̀sì pé kí ni ṣé ilé wọn tó ń kọ́ àbí ètò ìfẹnu kọ́ anything tó bá sọ tó bá ti gbójú wọn sórí kámẹ́rà city people yẹn káwọn ọkùnrin lè larí mọ ni gbogbo obìnrin tó bá ti gbé fẹ́ ah this is very kirikan wedding kirikan philosophy kirikan kirikan kirikan wọ́n máa kọ́ síbẹ̀ lábẹ́ wọn mẹ́ẹ̀ wọ́n lè ló ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé kan ó ṣẹ̀ṣẹ̀ jílé ọkùnrin kan náà tó jẹ́ ọ̀dẹ̀ tó lówó ni o máa wípé òun fẹ́ wá dẹ̀ rí kó dẹ̀ fáìn á lọ larí mọ́ pọ́ àṣàn bọ́dì ni kò sẹ́ńjì nínú ẹ̀rì kankan nínú wọn bẹ́ẹ̀ ni tán bá ti parí iṣẹ́ yẹn city people ló máa bá wọn máa blog ojú ẹ̀ tó máa dẹ̀ lọ wá àwọn china cloth tó bá tó bá wà òkè lóríṣiríṣi ló máa gbé síbẹ̀ ló máa gbé sí. ẹ̀yin bọ̀bọ̀ tẹ bá ti lọ gbéṣẹ́ ra mọ́ lè lẹ gbéṣẹ́ ra mọ́ ó ní bọ̀bọ̀ mọ̀ ti gbéṣẹ́ ra mọ́ ó gbéṣẹ́ ra mọ́ ọmọ ẹ̀lẹ̀ yìí ṣẹ́ mọ́ ni ó gbéṣẹ́ ra mọ́ kò sí ní tó kàn mí bẹ́ẹ̀ but nǹkan tí mò ń sọ ni pé orí cyber space yìí anybody lè ṣe blogging ṣe rí tíìmù tẹ kójọ yẹn terrorist nìyí tẹ bá dẹ̀ ní pé ẹ fẹ́ máa ṣagídí ẹ jẹ́ máa jọ ṣe lọ o ẹ ń gbọ́rọ̀ mi aláàjì Wàsíù Àyìndé ẹ bẹ́ẹ̀ ni ṣàmì pé tí gbòòrò bá ti fa gbó tó bá ti fa gbùrùgbùrù á fa gbó ẹ ṣàmọ̀ tó bá ti fa gbùrùgbùrù á fa gbó bẹ́ẹ̀ ni ó ṣàṣojú gbogbo ayé aṣá aṣá àwọn èèyàn ti rìkọ́ọ̀dù ẹ̀ kò ṣeé gbé bí ti tèmi yẹn náà ṣe mi dẹ̀ mi ò rìvásì ẹ̀ mi ò rí nǹkan tí mi ò bá rí nínú ilé ẹ̀ mi ní sọ pé mo rí àwọn ìgbà tí wọ́n fẹ́ dáwọ́ jọ pa ẹ́ ńgbà yẹn mo ní mo forgive so that they can come out to sọ pé wọ́n dá tó torí tèmi ni wọ́n ṣe ń ṣe but people know that mi ìpúrọ̀ kọ̀ọ̀kan mọ́ ẹ yàtọ̀ sí ọ̀rọ̀ tiẹ̀ tí ìyẹn sọ pé wọ́n lájàlẹ̀ nínú ilé ẹ̀ lọ́tún and since that time náà ó ṣe àgbà adamant kí ló máa gbé àwọn yẹn lọ sí nàìjíríà kí ló dé tí wọ́n padà wá jà just a game of just to be dá nǹkan rú ni tó bá ṣe tán sí wọn ẹ̀wọ̀n tó bọ́lá ló sọ ẹ́ ẹ́ sábọ̀dù tún kọ̀ tiẹ̀ torí kò yé mi ni wọ́n dédé láti nàìjíríà wọ́n ti ń sọ̀rọ̀ kan tó lọ wọ́n padà dé láti nàìjíríà wọ́n tún dàrú simply because bóyá o ti promise bóyá o bẹ́lẹ̀ sùn àbí ó dẹ̀ ti wò pé òun ò mọ́rí àmàwọ̀ rí òun ò mọ́rí o òun ò mà bí kẹ́yẹ rí ó dẹ̀ máa sọ fún yẹn ó yá ìwọ máa pè mí màmá àbí kó máa pè mí bàbá majority ọ̀hún tó bá bá sùn wá ní kó máa pè é dáadé kí ló ṣẹlẹ̀ gan ó bímọ náà ọlọ́run ṣí ẹ nínú ọlọ́run bless ẹ ó bọ́kùnrin tó pọ̀ ó bóbìnrin tó pọ̀ kí ló dé tó máa ní káwọn tó bá bá sùn rè kó máa pè ní bọ̀dá kó máa pè ní dáadé kó máa pè láǹtì kó máa pè nígbà it's so good. tẹ bá dẹ̀ sẹ́ pé jealousy náà ni ẹni tó jọ lójú yín ni kẹ́ ẹ fi wé o ẹ̀ ń gbọ́ I don't want to go deep into this matter ẹ stop gbogbo ẹni sinimá sọ pé òun ò ṣe òun ò jà mọ́ ṣó ti apologize lọ́wọ́ àwọn tó lóun fẹ́ ṣe tó tó tó bà orúkọ ọmọ ẹ̀jẹ̀ níjọ́ yẹn lọ́hùn ṣó ti apologize ni ó lọ́ọ̀rẹ́ òun ni ọmọ kékeré ṣó ti apologize Mr. Ṣèyí Kẹ́hìndé I respect you o but àwọn èèyàn wọn ò ṣe é fojú di láyé honestly speaking wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní kàn wave yẹn ẹ eh, are your friends that you use that time and what will you say what can you say about that one now ó ní ẹ eh, wave yẹn. ó ní ẹ eh, wave yẹn it's not good báwo lèyàn ṣe máa ma ṣe terrorist tó máa ní ẹkẹ wá join ẹgbẹ́ ẹgbẹ́ ayé maybe they should not say kó má jẹ́ pé bóyá olórí Facebook ilẹ̀ tí máa operate mọ́ if you are no longer if you disal me maybe tẹ́ bá ti disactivate gbogbo àkáǹtì yín tẹ́ ẹ̀ ṣe mọ́ lórí facebook yes a máa mọ̀ pé òkè bóyá ẹ̀ ń ṣe ẹgbẹ́ yín ní ìlú nàìjíríà bọ̀ lórí facebook yìí terrorist lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni a ṣe dárúkọ àwọn others thousands of people are blogging on this social media thousands of people are blogging Yoruba. o. Oh àtàwùsá o oníkálukú ló ń ṣe a ò ṣe dárúkọ wọn ìgbà tí òsèǹ tó ní tíìmù tó máa ní ó yẹ lọ bò bá tẹ̀lé ẹ lọ bò bá tẹ̀lé ẹ ti bò bá tèmi rí ó ti pè mí ní tó máa bú mi dáadáa tó ní gbogbo nǹkan tèmi sọ yẹn pátápátá àti nípa màláìkà ó nírọ́ ni nínú ṣáàtì ẹ̀ kan tó bá dẹ̀ ti fẹ́ sọ á ti parí yẹn sìn ó yá ẹ padà sórí ọtọ sáà gáà. ẹnu yín ṣe mí àwọn èèyàn tó bá kàn fẹ́ dárúkọ kéwà sí kò sí mo ṣe máa porú nígbà míì mi ò fẹ́ sọ̀rọ̀ àbí kẹ́hìn tó torí pé ó tún lọ́mọ kéwà bọ̀ kí ni 1 gan K. ẹ máa ẹ̀ kí ni kéwà gan gbogbo ẹ̀yin tẹ́ lo píkṣọ̀ mi yẹn ó dà pa ayé yín fẹ́ bàjẹ́ ni ẹ̀yin ọmọ ewé tẹ́ lo píkṣọ̀ mi hmm, ọjọ́ kan ni òru ọjọ́ mẹ́ta péré ni máa ṣe ìṣòro fún yín ẹ má tètè lọ gbélẹ̀ ojú ọjọ́ mẹ́ta àti sáàmù oríṣiríṣi tó gbóná ni máa kà fún fọ́jọ́ mẹ́ta ló bá tán màá fi yín lẹ̀ ẹ lọ́ máa lọ gbé píkṣọ̀ mi lẹ̀ ẹ lọ gbé lẹ̀ o. mista ẹni tó gbé wá yẹn ọdọ wọn lè wà dìsà mi ò mọ̀ kí ni wọ́n kí ni wọ́n kí ni wọ́n pọ́n gan-an láwọn èèyàn pọ́n gan why are you deceiving people why táwọn èèyàn máa fi máa look rich tó ẹ pa chile náà wọn rich ibi mo kò ṣe wà báyìí sí kí wọn máa sọ pé ẹ eh, kí n má sọ̀rọ̀ gbogbo nǹkan tó ti gbà lọ́mi mọ́ kí n kàn máa i don't pretend èmi ò ń ṣe oníbàárà àwọn nǹkan tó bá gbà lọ́wọ́ mi ṣe they should give it to me. ó lóun ò jà mọ́ that's very good let her come out and apologize. I'm ready. You are a terrorist. Mm. Terrorist. Mm. Bombard. Okay. Olóyìnbó. What are you doing here? You know how to speak English like this. And you are still on the Facebook doing what? Your life is useless. With your English, you are useless. Àbó rí báyìí. Fake life. Fake life rẹ̀ ń lò. Fake life èèyàn mélòó ló ti apologize lọ́wọ́ ẹ̀ wọ́n yìí ń sọ̀rọ̀ pé ó gba owó kan lọ́wọ́ eh, gẹ́ẹ̀ tó kú ìpó kò jẹ kò tí ì sọ yẹn ó tún ti sọ pé kán wá kán máa dáwó they should come and be contributing money again that's uh, eh, terrorism is not allowed this cyberspace tó bá lóun ò jà mọ́ kò ní sọ pé òkè o kán má ṣe ìpàdé wọn lórí Facebook yìí mọ́ tóun bá fẹ́ máa ṣe blogging lórí Facebook ó máa ṣe blogging ni kò ní sọ pé àwọn ọmọ mi ò àwọn ewé kan àwọn ayé kan team no terrorist ni yín tí àwọn Nigeria government ò bá dá sí i á máa bá yín polówó ẹ̀ fáwọn FBI á máa bá yín polówó ẹ̀ fáwọn ọlọ́pàá lórí YouTube àti lórí Facebook ṣó ti yé Nigeria government must see to it because ẹ ti jàjàjàjà títì tẹ́lẹ̀ tí bá nǹkan jẹ́ sílẹ̀ ṣé àbíkẹ́ tí wọ́n ti gbé lọ nàìjíríà let me play it tó gba owó lórí ọ̀rọ̀ mi. àyíndé wàsíù ló ń sponsor ẹ̀ gbogbo nǹkan wàhálà tó ń ṣẹlẹ̀ níbí even bí kábíyèsí ṣe ń bú bí wọ́n ṣe ń bú kábíyèsí yẹn ṣé Wàsíù Àyìndé máa lóun ò mọ̀ ń pa ẹ̀. Hmm. téèyàn ò bá jà mọ́ it's a very good uh, good thing kéèyàn sọ pé òun ò jà mọ́ ẹ bọ ti àwọn nǹkan tó wá ṣe wàá ṣe gbogbo nǹkan tó bá nǹkan tó bá necessary kókó ṣe ẹ. Eh, ah, ṣé dé náà ẹ wò yewe ẹ fi ẹ lẹ o ṣe máa kó pátá èmi ò wọ gbélé pátá mọ róbíà lélẹ̀ ẹ fi yẹn mi láwọn fìbọn làdí tó wíkẹ́ẹ̀dì kémi wọ̀ yẹn kílẹ̀ kó jáde ẹ padà yewé àwọn ayé gan wò yìí mo bá sọ wípé sáìsì pátá yewé rè wulẹ̀ tí yẹn. sọ fún yín ti pẹ́ pé sáìsì pátá kí ló dé ẹ̀yin ò dùn dáàdì mi mo sọ fún yín pé dáàdì mi ṣe strong. Ah! ẹ gbàgbé ah! dáàdì mi magnetic oyè yín lẹ́ ìdádì mi ò lè lé lé ẹ gbàgbé. Ìròbò pè sórí the other phone. Bola is abusing Abika and they are still committing. Hello. Kí ló fún ẹ ní àìdíà pé gbogbo àwọn tó comment dí ìbà wípé àwọn ọmọ ayé ni? Kí ló fún ẹ ní àìdíà? alájí ìkàlà tàbí kẹ́mọ̀ wọ́n fi wọ́ ló ti dá Àbíkẹ́ pa wọ́n ló tá Àbíkẹ́ mọ́lé ni wọ́n ló ṣe kíní kan bá Àbíkẹ́ ni. Hmm, bàbá yẹn. We are like here with the oh. king himself. Yes, so. Ani ori. Kí ló dé kí ló gbàgbé? You know what I want to tell you? What I'm saying is this. I've said it many times. Àwọn kan sọ pé do you know that Ayinde cannot even have time to wash your shots? I'm not saying Ayinde should wash my shots. A lot of people, Ayinde people washing my shots, okay? And when they wash my shots, and gbogbo nǹkan tí n bá ti sọ, ẹ̀ ń gbọ́dọ̀ mi mẹ́yẹn. And let me tell you the truth, Ayinde wash it, Ayinde know it. Àwọn èèyàn ti Ayinde bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí is under this shot. Bẹ́ẹ̀ni, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àyìndé ń wo ṣáàtì tí mo ṣe báyìí báyìí and mo dẹ̀ ń ṣẹ́nu kù I don't want to talk I don't want to talk ètò ẹnìkan máa ṣe pé he doesn't even have time for you he doesn't even have kìnnìkan kìnnìkan for you kò ń kọ́ ló sọ bẹ́ẹ̀ fún ẹ. and saying this now i'm not even saying it to hate him ipò lòun ò jà mọ́ ó lè jẹ́ torí ẹ̀ ni ó ṣe fẹ́ celebrate ẹ̀ ó fẹ́ celebrate ẹ̀ kúrò nínú pé kò jà mọ́ but that's not the way you should do it because tí n bá yìí sọ pé òun ló cause a lot of trouble on this Facebook I can say it and yes with backup pé tòótọ́ ni because èèyàn ò kí ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ kó máa palàpalàpà I'm not even talking about love at this juncture. bó ṣe sọ pé tí wọ́n bá fẹ́ wọ nígbà tí yọ̀ọ́ bá lóun ò jà mọ́ kí ló ń kó ẹgbẹ́ kí ló fẹ́ fẹ́ gbẹ́ ṣe òun fúnra rẹ̀ ò jà mọ́ o bọ̀ ní gbogbo bí a ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ́ sí wọ́n ti attack me attack me attack me mo ti block wọn majority of them on this platform kí n máa sọ̀rọ̀ gan kọ́ máa bú mi bò mí i will not go there and comment bad con and write any derogatory comment there but they will come because they are bullying because they are terrorists they will be writing it Emi, ti delete ẹ̀ báyìí o because i don't want to see them i don't want them to be writing it continuously but it's still there on the google pé wọ́n ti write comment Emi, mo delete ẹ̀ it's not being deleted by google it's there and it will show that intern sọ is true how many people ló máa jáde ní orúkọ mi tó máa lọ máa comment bad thing ní orí ibì kan no kí ní ẹ̀ ń ṣe mí nìkan in other people anybody tó bá fẹ́ wá sórí facebook they should allow them to come and do their things and let them be what is kí ni tíìmù kan wà fún ẹ tó bá fẹ́ join kiri kan ẹ kan máa dáwó they are robbing they are doing evil and this thing ẹ dẹ̀ wá wò majority àwọn tó ń ṣe kíní wọ́n wà ní diaspora ni wọ́n wà. they using money tó bá gba majority of them náà wọ́n fi sponsor evil ni they using to sponsor evil wọn ò wo ẹni tó tó plain àbẹ ẹni tó good tó ṣe pé wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe dáadáa fún un no ẹni tó bá ṣe ìfẹ́ inú wọn náà ni tó bá lè go after people very well tó bá lè kúrò ní tíìmù kan kó wá síbì kan àbí tó lè máa ṣe nǹkan burúkú that's what they do is enough is enough. ẹ ẹ àìdè will not even wash your shirt will not wash your shirt are we talking about washing the shirt gbogbo nǹkan tí mo ti sọ láti ọdún yìí why tí wọn ò fi treat ẹ ṣebí wọ́n ní bloggers ni wọ́n and the two bloggers àwọn mélòó ni mo gbé báyìí sìn the two blogger àwọn míì tó bá so mọ́ wọn la gbé tó jẹ́ ọmọọṣẹ́ wọn bóyá tí n bá gbéyàn nínú àwọn bloggers tó ń gbéra bloggers. mélòó ló ti gbé ṣàtìsẹ́ mi gbé tí mo sọ nípa àwọn tó close mọ́ wọn yìí because tí mo ti sọ nípa àwọn tó close mọ́ wọn yìí tí wọ́n treat ẹ̀ they are terrorists they only plan planted there so that irú àwọn tèmi báyìí irú àwọn tèmi bí mo ṣe ni wọ́n ṣe fún mi báyìí wọ́n lè ṣe kí ni if anybody come again next time They will go after the people. That's what their team all about. Say no to terrorists. Say no to terrorists. I'm not saying so people should be writing say no to terrorists. I'm writing it here and it's going to it's, it has meaning and going to have meaning. Lẹ́ni kò yẹ yín ó máa yẹ yín lọ́la because gbogbo yín tẹ búlì yẹn gan gbogbo yín tẹ sọ̀rọ̀ yẹn àwọn èèyàn tí mo dárúkọ kò sí nǹkan tó máa ní kí ẹni tó lọ́rọ̀ àwọn tó lọ́rọ̀ torí wọn wọn kò sí under age nínú wọn màláìkà ló dà pé kéré jù nínú gbogbo wọn is forty something now tell me kò sí tí ò lè sọ kò sí tó di tí kò sí tí òríran tí ò dẹ̀ tó ya odi tí ò lè sọ̀rọ̀ nínú wọn they are not talking about it and you both of you you are putting this this area àwọn kan dẹ̀ bá jẹ́ doesn't love you ẹ̀ sínwìn ni pẹ̀lú love fún yín ṣé àyìndé sọ pé òun love anybody ni even fetia tó wà nílé kò love anybody òun kò love ara ẹ̀ mo ti sọ lánàá if he love himself he will not be behaving like that kò ní behave bó ṣe ń behave yẹn kò love ara ṣé tó love ara ẹ̀ ló fẹ́ love mi ni he doesn't love himself because tó bá love ara ẹ̀ ní tó máa jẹ́ kí ọkàn ẹ̀ balẹ̀ tó máa jẹ́ kí tó bá tiẹ̀ dàgbà tó dàgbà tó bá kú ló máa jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó gbádùn ló máa ma ṣe fúnra ẹ̀ he doesn't love himself so tell me what what are you saying what are you talking about about love love God kò love anybody kò love kò love ara ẹ̀ débi kó love anybody àwọn to love ẹ̀ ní kò dẹ̀ sẹ́ni bọ̀ náà bóyá nǹkan tó like àwọn èèyàn to like love tó bá wo gbogbo ìwà ẹ̀ gbogbo ìwà ẹ̀ ló sú mi gbogbo ìwà k1 àwọn ìwà ẹ̀ ló sú mi ó láwọn kankan tí mo like lára ẹ̀ kò ń ṣe ilé kì í tó bá pín ilé ẹ̀ fún gbogbo ìyàwó tó bímọ fún àti gbogbo ọmọ tó bí kò lè tó ilé ẹyọ kan tẹ̀mí bá kọ́ àbílẹ̀ méjì tí n bá ní kò lè tó ìyẹn kọ́ ni mò ń sọ lọ́ọ̀fù ẹ ó lélẹ̀ ó ṣe gbá ó ṣàwo àwọn tí àwọn Àyìnlá Ọmọwúrà tí wọ́n display gbogbo ẹ̀ lánàá Barrister tó display gbogbo ẹ̀ lánàá Barrister kọ́lé dáadáa abẹ́gbàgbé ni Barrister kọ ilé lóríṣiríṣi mi ò fi yọ̀ wọ́n o mi ò fi yọ̀ wọ́n mo dẹ̀ bú wọn o torí ẹ̀ ń jẹun máa ń gbọ̀rọ̀ mi ì bú wọn wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa máa túbà yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ ẹ eh, maybe the party you want to come come to party of who àwọn tó tiẹ̀ dájọ́ àbí kẹ́lọ́gùn wọ́n ṣe party mi ò tí ì lọ mi ò fẹ́ nu yẹ̀yẹ́ o bọ̀ táwọn ọmọ kan tó tọ́lọ́ tó bá ní wọ́n mọ̀ síta tán pé wọ́n á sọ̀rọ̀ sí màá sọ̀rọ̀ sí ayé àbàjẹ́ honestly màá sọ̀rọ̀ sí màá sọ̀rọ̀ sí àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé lẹ́yìn màá sọ̀rọ̀ sí àwọn tó fẹ̀yìntì àwọn tó fẹ̀yìntì màá fẹ̀yìn màá sọ̀rọ̀ sí wọn ẹ kó ṣì dànù àníkẹ́ ẹ jẹ́ kí gbòòrò ayé mi nàìjíríà you ẹ bojú èèyàn ẹ̀yin méjì yẹn àní kó má blọ́ọ̀gì but terrorist mu yín tẹ́ ẹ̀ bá dissolve ẹ̀ wọ́n máa dissolve ẹ̀yin fúnra yín write it down your terrorist team are you see patronizing you see telling people to come and join your terrorist team yesterday tẹ́ ẹ̀ bá dissolve ẹ̀ wọ́n máa dissolve ẹ̀yin fúnra yín kọsílẹ̀ a lot of journalists a lot of bloggers ló wà káàkiri àgbáyé mi ò gbọ́ bí wọ́n ti kó tìmù jọ. ara mo kàn mo kàn sọ nípa àwọn kẹsẹ̀ tó ti bú mi tó ti blọ́ọ̀gì mi tó máa ní kábàjá ní robot tó máa ní kí aspira tó máa ní kí wọ́n máa blọ́ọ̀gì tóun náà máa máa sọ̀rọ̀ tó máa máa bú mi mo ṣe kẹsẹ̀ tí fóun náà ó bú mi dáadáa pẹ̀lú wọn wọ́n máa bò mí báyìí ni tó máa máa kọ oríṣiríṣi tó máa máa bú mi lábẹ́ ṣáàtì mi èmi náà fúnra mi mo ṣe kí ni mo sọ̀rọ̀ mo fẹ́ nu mi ní èyí mo lè sọ you know and I reported them. wọ́n bá ní pé wọn ò jà mọ́ ẹ ẹ jà mọ́ báwo. ó jà mọ́ bọ̀tà àwọn ọmọ yẹn ìwọ ló jà mọ́ bọ̀tà ó ti another system of fighting ló gbé jáde ó jà mọ́ kọ́ ló ń sọ tó o bá jà mọ́ ó máa ní ọmọ ewé òsì o ọmọ ayé òsì o ẹ máa lọ gbogbo wọn ewé yẹn ó ti sọ several times pé òun ò ní tíìmù kankan because ó mọ̀ pé wọ́n ti mú un wọ́n ti report òun already ó mọ̀ pé nípa Boko Haram ọ̀nà ó mọ̀ pé ti ní problem ó mọ̀ bó ṣe máa bọ́nú ẹ̀ ló ń fi sísẹ̀mù ṣe kò mọ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń wá familiarity ẹ tó ń bá ṣe léyìí bóyá àwọn kan ẹ wọ́n lè wá fèsì torí mo máa ń sọ fún ọmọ aláìndé yẹn gọ̀dọ̀ lè ló ń gbalẹ̀ adégò kò lè bẹ̀ mí kò lè bẹ̀ anybody kò lè bẹ̀ mí anybody this time around níbi tí mo dé báyìí kò ní bẹ́ẹ̀ kò sí ẹ̀bẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ tí kò kópa yẹn jẹ because at that time tí mo ń ké tí mo need wọn tí mo kì í ṣe pé mo need help wọn mo sọ mo accuse wọn of doing something against me none of them do anything about it. wọ́n wá ní yẹn eh, mo sọ̀rọ̀ àyíndé yẹn níjọ́ yẹn mo sọ̀rọ̀ àyíndé yẹn níjọ́ yẹn but he is busy giving some people money. but ọkàn máa bìlí pé tó bá ti gba kí nìyẹn ò gbúdọ̀ dá padà fún wọn àbí báwo ni it cause problem for you àwọn kéèsì ẹ̀ bá treat ó máa cause problem fún wọn fún yín ó máa di bad market ní ètò àwọn kan sọ pé kò love ẹ kò ní dáa fún lọ́ọ̀fù ni lọ́ọ̀fù yẹn kò love anybody he love nobody love is different from ìgbẹ́kẹ̀yàn kan fẹ́ fi owó kó love anybody love kọ́ does he love anybody. <laughs> Alaji gave her two million for birthday. Eh. Báwo ló ṣe fún lówó tó kéré bẹ́ẹ̀ yẹn? Mo ti rò bóyá ó máa ló fún ní ten million ni. Ó ṣe fún ẹ lówó tó kéré bẹ́ẹ̀ yẹn. Ah. Ìgbà tí ẹni tí bí yẹn ṣe birthday bíi thirty million ló fún no thirty three million three million six million lára six million tó fún yẹn ló ti ra three oúnjẹ three million fún ọ nàìjíríà ó ṣe fún ẹ lówó tó kéré tó yẹn. owó tó fún yín kéré gan. <laughs> shut up your mouth this woman go and do something better gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn they are all fake accounts oh. and you cannot even bring your face you are crazy ẹ̀yin wèrè terrorist ni ẹbú mi dáadáa o oh. bí má ṣe ń ṣe báyìí má má ṣe fẹ̀yìn méjèèjì ni bóyá òyìn ló máa unite ẹ̀yin méjèèjì papọ̀ bẹ́ẹ̀ ni ló máa bring unity papọ̀ fún yín I'll be doing it for both of you awareness ni bẹ́ẹ̀ ni awareness unruly with unstable. You are rolling with who? You terrorists? I cannot roll with terrorists. I cannot roll with terrorists. You are terrorists. Abika is a terrorist. She's a terrorist. Esabod is a terrorist. For real, Nigeria will do something. United Nations will do something. Every year will do something about it. Tí wọ́n ní mo purọ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn. Tábàdẹ̀ tí ń ṣe, màá máa gbé wá. Àyìndé eh, eh, eh, Wàsíù òun ló sì clear sí mi pé òun ló ń sponsor wọn hmm. ṣe mọ̀ pé nígbà kan ó ti pariwo pé ẹ ẹ Esabod ní rosula ló ń sponsor wọn mo sọ ń gbà pé kì í ṣe rosula ṣé mo sọ ẹ ṣàdẹ̀rí pé àbíkẹ́ ti bá àǹtí rosula jà oh yeah let them come out and abobat this place i'll block you at the same time and i'll be writing it you cannot disturb me you cannot stop me then cannot be cannot roll with unstable who knows who want to roll with you I abeg ṣeré dànù. ó Only celebrate Abike. what do you mean ayé ọ̀la Abímbọ́lá ṣé Àbíkẹ́ celebrate mi lọ́jọ́ bẹ́ẹ̀ dèmi ni last year I say happy birthday to her did you celebrate me who is she why should I celebrate her if you say that again all you always come here I'll block you if you say that again I block I, as you because I know you very well under my shirt if you say that to me again I block you celebrate and be careful who die àyìndé kan ọjọ́ tó ṣe bẹ́ẹ̀ dé mo celebrate ẹni àwọn tó dẹ̀ kéré sí mo celebrate wọn kò yẹ pé wọ́n fún mi lówó give and take in life love is give and take yes ọjọ́ bẹ́ẹ̀ ni àyìndé ṣe rí pé mo celebrate ẹ mi ò celebrate ẹ you don pọ́n mi lé I don pọ́n ẹ lé ta làwọn ta làwọn èmi ń sọ̀rọ̀ pé wọ́n gbowó lọ́wọ́ mi sí àwọn ń jí owó lọ́wọ́ èèyàn ni wọ́n jí owó lọ́wọ́ tèmi so mo ní mouth mo ní ẹnu gan mo ní ẹnu dákú mo ní ẹnu gan. I get mouth kí lẹ̀ ń sọ yìí battery is down Computer ni bá ti fi ṣe àbí iphone ni iphone yẹn máa ń ṣe. wọ́n ní kí ló ṣe ẹ̀yàn ọmọ yorùbá ẹ lọ́bẹ̀ẹ́ lọ́ọ́ google a sọ fún wọn pé àwọn ọmọ yorùbá they should stop terrorizing yeah they should stop terrorism group gbogbo iṣẹ́ burúkú tó ń ṣe yẹn bẹ́ẹ̀ èmi ò dẹ̀ rò pé mi ò rò pé ẹnìkan tó ṣe pàtàkì ní nàìjíríà yàtọ̀ sí k1 tó máa máa rò nínú gbogbo mod bẹ́ẹ̀ yẹn mi ò rò pé ẹnìkan tó ṣe gidi ó lè máa rò pẹ̀lú gbogbo nonsense bẹ́ẹ̀ yẹn ẹ àwọn tó celebrate àwọn tó ṣe kinní kan ẹ wọ́n wá dé lánàá wá ní ẹni tó bá ti fẹ́ join ewé many people ló ń ṣe kinní nàìjíríà náà ṣé ó ń ṣe tíátà ní àbó ń ṣe fíìmù tó máa ní kó wá join kinní ó fẹ́ máa rùkútù wọn kó máa join group tó bá jẹ́ iṣẹ́ tó ń kọ́ sí àwọn àṣẹ pé wọ́n lọ kọ́ ni tó bá dẹ̀ ti kọ́ tó bá tó stage kan wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn wọ́n máa fi jẹun iṣẹ́ kí ni wọ́n ń wá join lọ́dọ̀ yín tó jẹ́ pé wọ́n máa tó tó jẹ́ pé ní future wọ́n máa benefit kí ni wọ́n fẹ́ benefit pé wọ́n terrorize tẹ́mi tó máa ní kán lọ máa join kiri kan i'm not going to celebrate who celebrate tẹ́ta ni àbíkẹ́ kọ́ àbíkẹ́ ni bàbá ẹ̀gàn mi celebrate lọ́jọ́ bẹ́ẹ̀ dẹ̀ talk less of òun ẹni tó bá ní wù mí ni máa celebrate ẹni tó bá celebrate mi máa celebrate ẹni tó bá pọ́n mi lé ni máa pọ́n lé lórí owó mi ni àwọn nǹkan èyí tí mo ṣe lórí ìjọ́ kìíní àná kí ni wọ́n ṣe fún mi lórí ẹ̀ ẹni tó bá pọ́n mi lé ni máa pọ́n lé respect is give and take anybody má pàjá lọ́bọ̀ fẹ́ mi wọ́n máa count tara yín nǹkan tọ́lọ́run òpò yín kó máa pè yín èmi gan tó bá pẹ́ mo dìtẹ́ tara mo value ju k1 k1 báwo mo value jù lọ ẹni tó yẹ pé ó máa torí pé ó fẹ́ cover ẹnu ẹnìkan tó gbé àwọn ẹsà bọ́ọ̀dù ẹ àbí kẹ́ ó gbé wọn lọ ọmọ ẹ gbogbo ọmọ ẹ ló wà níbi tán ti lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ni àbí wọn rọ́mọ ẹ tó jẹ́ pé kò sí owó tó fi owó tó ná fún àbíkẹ́ àti gbogbo wọn ọmọ ẹ tí ò yẹn lọ́wọ́ ẹ ṣé kò sí nínú wọn ni tó dẹ̀ máa fowó yẹn máa ń jayé orí ọmọ ẹ̀ tó yẹ pé kò ní five tí ò ní two hundred thousand lọ́wọ́ tí ò ní hundred thousand lọ́wọ́ ṣé kò wà ní. arítẹnimọ̀ wí tó ń fọ̀pá àdìbò tiẹ̀ mọ́lẹ̀ mi ò sọ̀rọ̀ o mi ò sọ̀rọ̀ mo kàn kìlọ̀ fún yín náà ni ẹnìkan tó bá dẹ̀ wù yín kẹ́ ẹ sọ last year mo kí àbíkẹ́ náà happy birthday ṣé òun kí mi ni ọmọ dòkàsì ó kí mi happy birthday ó tún celebrate mi kí ló àwọn ta làwọn ta làwọn náà a máa sọ dádì mi dádì mi á dẹ̀ máa bá ìjàjà orogún kó jáde kó búra tí ò bá bá tẹ́yìn ní ò bá bá sùn tó bá ti wá ń ṣe kinní kan sí àwa gbé píṣọ̀ ìyàwó aláàjì búra kó wá búra tí aláàjì ò bá bá sùn kì í ṣe lẹ́ẹ̀kan a máa ṣe tán máa pe dáàdì dáàdì òṣìwò ni wọ́n wá plant ẹ̀ wọ́n bá pe city people kó jókòó àwọn bisola ṣe báwọn wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wọn níjọ́ kìnnà náà wọ́n bá ti ṣe tán wọ́n kàn fi clear yín náà ni ẹ lọ́ọ́ máa wọ́n polówó ẹ̀ síta ni ọkùnrin tó bá fẹ́ larí mọ́ ó yá larí mọ́ ó yá lọ́ọ́ máa mú ẹyọ ọkùnrin tó bá dẹ̀ larí mọ́ kó lọ́ọ́ máa mú iṣẹ́ wá ni kó lọ́ọ́ máa má àwọn má ga ọkùnrin wá ni bó ṣe ti wà yẹn wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n máa múra gbogbo ntọ́ jẹ́ náà nìyẹn gbogbo kan bẹ́ẹ̀ ṣe rí wọn nínú city bay ó ti tán náà kò sí wọn ṣẹ́kù síbi kankan mọ́ bọ̀ wọ́n máa fẹnu sọ àwọn ní báyìí àwọn ní báyìí wọn ò ní kankan wọ́n sẹ̀ tí wọ́n sì gbòòrò níbẹ̀ yẹn ó ti wọ̀ gbòòrò nìyẹn ó ti wọ̀ ojú ẹ̀ wọ city people kó lọ máa larí mọ ọkùnrin kan kó máa larí mọ kó larí mọ kó máa mú mága wá sínú ilé fún wọn ẹ jẹ́ kó ṣìlọ mi ò fẹ́ sọ̀rọ̀ o mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́rọ́rìsì náà ní gbogbo ẹ o tẹ bá dẹ̀ fẹ́ ṣe òṣìyẹn gan ẹ máa ṣe ní nàìjíríà ẹ yé ṣe mọ́ nílùú diaspora nínú orí Facebook yìí kì í sàn for Nigeria people should have peace people should not be afraid pé mo fẹ́ sọ̀rọ̀ ń sìn tó bá ti ní ká ọ̀bá ìwọ̀n kan ẹ lọ bá gbàgbé lọ búlì ẹ̀ ẹ lọ tẹ̀lé lẹ́yìn ó yẹ lọ stop ẹ̀ ẹ lọ shut up ẹ̀ ó ti fẹ́ sọ̀rọ̀ gẹ̀ẹ́sì wa ẹ ó yẹ lọ ṣe báyìí fún nonsense. ẹnìkan sọ pé kò láìkí k1 ẹ kò lọ́ọ̀fù ẹ k1 lọ́ọ̀fù ẹ ó lọ́ọ̀fù ó mọ ohun tó ń jẹ́ lọ́ọ̀fù ni you think somebody will love somebody and he will be sleeping with everybody anybody tó bá love èèyàn kò ní sùn káàkiri sign of wípé kò love anybody òun ni sleeping around sleeping around is sign of talk obìnrin kan bá jókòó sílé ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí í sùn pẹ̀lú ọkùnrin mi kò love ọkọ tó fẹ́ yẹn kò love ẹ̀ either kò love ẹ̀ lórí kò love sign of wípé kò love anybody òun ni kò rélé kó sùn kò lè ká tán ojú gan tì í ló ṣe máa deny pé wọ́n gbúdọ̀ di dáàdì ó gbúdọ̀ di dáàdì or else ó ti mọ̀ pé wọ́n fẹ́ gbé kùtà èmi ò dẹ̀ èmi ò lè kúrò ẹ kò lọ́ọ̀fù yín ó lọ́ọ̀fù ara ẹ̀ ṣé n tó lọ́ọ̀fù ara ẹ̀ ló fẹ́ lọ́ọ̀fù mi lọ́ọ̀fù kọ́ ẹni tó lọ́ọ̀fù ara ẹ̀ ló fẹ́ lọ́ọ̀fù mi lọ́ọ̀fù kọ́ ẹ kó sì lọ́kẹ́ kórí burúkú dànù ó náwó àwọn méjèèjì sókè àwọn méjì ní diaspora àwọn náà ni ó máa lọ ṣojú àwọn àwọn òdì méjì tó ń lọ tó lẹ́nu. ìwọ náà ló máa pè wọ́n ìwọ ló dà wọ́n rú níjọ́sí tó pè wọ́n pọ̀ torí pé tí wọ́n bá lọ wà nínú clique bẹ́ẹ̀ yẹn they are going to be so strong against you or kan why wá get ẹ this is politics you play among them politics i know that you you, o oh, lè drop bẹ́ẹ̀ yẹn àbí wàá wá sọ pé ok ṣé èmi ló fẹ́ fi replace àbíkẹ́ni àbórí yín ti dàrú ni torí ẹ̀ tó bá tí ò bá ti ṣe nǹkan tó right nsìn mo kàn fún ẹ ní few days ni màá máa gbé picture ẹ máa máa ṣe terrorist sórí ẹ kán dẹ̀ lọ find out wàá ní kó máa cause trouble fún ẹ gbogbo yẹn ò jẹ́ mí ẹni tó bá love èèyàn ẹ ṣèbó lóò love èèyàn bẹ́ẹ̀ ni kò jẹ́ mí tó bá ti yá sí wá ó bá ti ṣe nǹkan tó right for the mo kàn fún ẹ few days now mọ́ ó bá ti ṣe nǹkan tó right wá rí pé heart attack ló máa pa ẹ́ mi èmi kò ní wojú àwọn òṣìṣẹ́ ọmọ ẹ̀ mi ní wojú anybody. màá máa gbé picture ẹ̀ náà màá máa kọ terrorist sí ni àwọn terrorist nígbà tí mo ṣáà ti ń gbé ti ẹ́sà bọ́ọ̀dù báyìí sìn ṣebí ìwọ ló bẹ́ẹ̀ sì mí àbí ìwọ kọ́ ni ìwọ ni náà ìwà àbíkẹ́ náà gbogbo tó ti ṣe yẹn ó ti ṣe ó ti lọ ó lòun ò jà mọ́ kò lè kò ní kò ẹ tí ò bá jà mọ́ very good ara nǹkan tá à ń sọ nìyẹn wọ́n tí ó máa ṣẹ́tù kì í ṣe pé bóyá wàá wá ní kíyẹn kó máa kò jà mọ́ báwo àwọn méjì tó jẹ́ àwọn méjì tó wà lórí Facebook wọ́n gbúdọ̀ jà o àbí kí wọ́n ṣẹ́tù àwọn méjèèjì òdẹ̀ tí lò wọ́n mo ti fẹjọ́ wọn sùn already gbogbo àwọn tó dẹ̀ kó sábẹ́ǹsì tí gbogbo yín support àwọn tó wà nù claim ni wọ́n náà wà nù claim mi gbogbo àwọn tó kù ló wà nù claim mi so kí lè wá fẹ́ sọ kí lè o try láti ṣe your game has scatter game tó ń play yìí ó scatter ó ti scatter so kò dẹ̀ favour ẹ mọ́ kò fẹ́ bọ́ ẹ the writing thing ni kò ṣe the writing. you ó máa pick ara ẹ ní kíá tó máa ṣe right thing or else ó máa cobalize ẹ mi ò support ẹ eh, eh, eh, support ẹ sábà bó ṣe èrè ni ẹni tá a máa máa ṣe fún tí Jésù máa fi padà dé but wọn terrorist yẹn máa wà mẹ́ẹ̀ tí wọ́n fúnra rẹ̀ ó dẹ̀ ti kọ́ wọn ó láwọn méjì yẹn náà ni lórí Facebook yìí o àwọn méjì yẹn náà ni ni wọ́n ṣe terrorist be sincere with yourself why do you say that pé òun àwọn méjì yẹn ló gbó àkàìmọye àwọn tó wà lórí Facebook tó jẹ́ pé ọ̀rọ̀ wọn make sense ó ní mínì ṣé àwọn eléyìí tó ń búlì tó jẹ́ pé ọ̀rọ̀ wọn wà meaningless àgbàyà tó jẹ́ pé ọ̀rọ̀ kó ló máa sọ always eléyìí náà kẹ̀dẹ̀rẹ́ kó náà sọ pé dídó lóògùn kan máa ṣe oríṣiríṣi orí burúkú ṣé àwọn yẹn yóò àánú blogger tán wá gbójú wọn sí city people káwọn ọkùnrin lè máa larí mọ àwọn tí ò ti mọ̀ kọ́ máa rò pé yàn gidi ni wọ́n gbé wá ah, city people yẹn ẹ má jẹ́ afẹnubà jẹ́ fún yín o ẹ because mo ti wá pé ṣé àwọn onírọ̀lẹ́ ń gbé story irọ́lẹ́ máa ń pa síbẹ̀ so any story that is real you don't talk about it you carry fake news that's nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn pé fake news lẹ́ ń gbé because gbogbo ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí gbogbo ẹ̀ ló wà lórí social media ẹ̀ ní gbé because ẹ̀yin wọ́n ń sọ fún nǹkan tẹ́ máa kọ ni you are not a newspaper then you are not good newspaper You are not good newspaper. And ṣe true sayer. ẹ wọn kan ẹ ó jealous ni jealous of who ẹ kàn dá owó mi fún mi kàn tiẹ̀ dá owó mi fumi. mi ẹ kàn tiẹ̀ dá bíi two hundred dollar two hundred thousand US dollar fumi pé mo ní jealous of who kí lẹ ń jealous gan ó fẹ́ wọ̀ gbòòrò lọ nìyẹn pẹ̀lú ó ṣí orí burúkú tẹ́mi àìdá you don't know all those things ó mọ̀ nípa gbogbo facebook àmì city people tó gbé fèsì tí wọ́n ṣe kinní kan tẹ́mi ó ti pay price price wo I don't want I don't want to talk deeply oh, to the politics level oh, because I don't want to want my daddy Jagaban gbogbo nǹkan tí súlẹ̀ àlámàlẹ́kà ṣe fún mi ṣebí ṣé ìwọ lè bá súlẹ̀ sọ̀rọ̀ nígboro èkó kó má dá ẹ lóhùn ṣé o lè bá mc o lè bá sáré àwọn sọ̀rọ̀ o lè bá gbọ́n sọ̀rọ̀ kó má dá lóhùn ni ṣé kò ti kò pé you are the one that is sponsoring you sponsor those things against me ni because àbíkẹ́ náà ti fẹ́ máa rúùdù ńgbà yẹn ó ti fẹ́ máa rude sí many things dẹ̀ wà lọ́wọ́ òun náà I know all those things gbogbo ẹ̀ ló yé mi pátá. nonsense gbogbo ẹjọ́ tí mo gbé wá síbí báyìí ṣebí kẹsẹ̀ kan ni mo play yẹn kò irọ́ ló pa òun ló promote ẹ wọ́n ṣe gbogbo kiri yẹn wọ́n ọ̀dẹ sọ kọ́kọ́ sí o òun yẹn àbíkẹ́ tó ti wá tó ti wá ní ẹ celebrate àbíkẹ́ she's your sister hmm, ó celebrate èmi mi ní kí wọ́n celebrate ó ṣì èrè dànù ni celebration kọ gbogbo ètò ẹ̀kọ́ ń ṣe lè máa ní gbogbo èèyàn lè celebrate ẹ̀kọ́ ń camouflage ni stop deceiving yourself and stop acting as if things is well with you you know things is not well with you. nonsense esther gbogbo òṣì ó lóun òjà mọ́ ọ̀bọ̀ tó fẹ́ recruit àwọn èèyàn mọ́ ó ní kán wá jọ ayé lánàá àbí kò sọ gbogbo yín tẹ́ ti kọ́ tibẹ̀ yẹn ti sáré gbé kúrò ẹ̀kọ́ tẹ̀ ṣé kò sọ lánàá pé kó wá join ayé tẹ́ bá ti fẹ́ wọ team e just say a lot of fun ṣé fun lẹ wá ṣe láyé people travel from Nigeria to London is it not for you to hustle to get money just to be catching fun fun fun anybody that catch fun twenty-four seven is a thief e mean that they are doing other things some things underneath òun la ṣe ń sọ fún wọn pé wọ́n ní wọ́n ní àjálẹ̀ wọ́n ní wọ́n ní wọ́n sọ sí because òun náà máa tó bá ti yá báyìí wọ́n ló fẹ́ jẹ̀wẹ̀ ńjọ́ sí tó bá ti yá ń sè ó máa mú àwọn mága lọ sí àwọn kinní àwọn ẹni ẹlẹ́ni wọ́n máa rò pé wọ́n ti ráwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ń ba yé àwọn èèyàn jẹ́ ẹ̀yin tó gùdù sí wọn náà ni o wọ́n máa bẹ̀rẹ̀ sí ń ba yé àwọn èèyàn jẹ́ báwo lèèyàn ṣe máa jí tó máa ní hey à ń ṣe eré ni o eré ni fun nígbà tó máa sọ lánàá náà hey let us catch our phone. just like imagine we catch Phone, fun yìí ni báwo lèèyàn ṣe máa jí tó máa kó Nàìjíríà tó máa lọ sílùú òyìnbó ó fẹ́ lọ catch phone. All lọ Nigeria, ó cash fund and you are spending money and you are eating and you are wearing clothes and you are living in a house you are not living in the street you are a thief and ìwé tó bá ti kúrò nínú ilé ẹ o lọ patí nìyẹn phone phone every day what are you doing and when people wen ìgbà tó tún máa preach lánàá yẹn eh be nice and generous when you join the clique any day you are giving them wọ́n ṣe wà yẹn wọ́n máa ń fi oògùn gbowó lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n máa gbowó yẹn òun ò ní ṣiṣẹ́ kankan kí ló dé tẹ̀yìn mi ò kí ló dé tẹ̀yìn ìjẹ̀bú ṣe rí bẹ́ẹ̀ náà obìnrin ìjẹ̀bú náà wọn ò láìkí iṣẹ́ ọkùnrin wọn sì ń ṣiṣẹ́ wọn ò láìkí iṣẹ́ obìnrin ìjẹ̀bú wọn ò láìkí iṣẹ́ wọn ò láìkí iṣẹ́ tí nínú hundred wọn bóyá ẹ rí fifteen tó máa ṣiṣẹ́ eighty five yòókù ìranù ni aṣẹ́wó bẹ́ẹ̀ ni mo sọ pẹ̀lẹ́nu mi read my lips. they present that they take care of their skin they pre pẹ̀tógúntógún wọ́n lọ present wọ́n lè present wọn fẹ́ ni mọ̀ lẹ́lọ́ ọjọ́ òkùnkùn ní majority of them wọ́n lè búwọ̀ òpó tí ní ọkọ̀ oríṣiríṣi but mí nínú wọn àwọn míì gan tá a tiẹ̀ pè tán tiẹ̀ ó wá síbẹ̀ happy birthday àbíkẹ́ ọmọ ológo tẹ́ǹjì ìbáàdì ògo tẹ́ǹjì máa ń pààyàn ògo tó ògo coronavirus ní ten gig now. ògo coronavirus mm, ten gig ẹ̀yin ológo ten gig ògo coronavirus lẹ́gbẹ́ ògo tó máa ń pààyàn hmm, kì í ṣe ògo tó rí unlimited ògo làwọn kan gbé bí àwa báyìí ògo ten gig ògo tó ń pààyàn ni ògo tí ò rí those of you coming here to say happy birthday to Abike here you know I block you down ẹ padà lọ sọ́dọ̀ yín kẹ́ lọ kọ kọkúkọ síbẹ̀ orí yín burú ni. <laughs> orí ẹ burú ìgbà tó lóun fẹ́ lọ ṣe patí níjọ́ yẹn ó rí pé coronavirus ògo ten gig ló gbé tòótọ́ ògo ten gig gidi ni àbíkẹ́ gbé àbíkẹ́ the terrorist. Mm. gbogbo àwọn terrorist àbíkẹ́ tí gbogbo wọn ló ń wá síbí ẹ náwó ó yẹ kọ́wọ́ yín lè jáde látinú kámẹ́rà kẹ́ lè náwó síbí. Si ó ní èèwọ Auto Bola àmì nìjẹ̀bú i know that i know ogo ten gig is ogo coronavirus yes ogo ten gig is ogo ogo coronavirus abẹ́ mọ̀ pé ten gig ni wọ́n sọ pé ó jáde nísìnyí. Hmm. your mama who is your mama ṣó kó ṣe lọ́jọ́ Please, your mama. You are both the bed of the same feather. Ẹ̀yin méjèèjì ni terrorists. I'm not saying anything should not come from that one also. And those of you who took to Nigeria will be the one. Ó máa forí fa, yín náà máa forí fa. A máa fẹjọ́ yín sùn. Bẹ́ẹ̀ ni, a máa kọ́ fún yín. Terrorists. Yeah, I'm from Ijebu. Yes, I know we are from Ijebu a lot of Ìjẹ̀bú people are here what kí ló kàn mí pẹ̀lú yẹn intention ni mo sọ those àwọn yẹn náà tó wà ní Ìjẹ̀bú Òde wọ́n pè kan náà ní Yínká wọn ò ṣiṣẹ́ báyìí wọ́n máa ṣe pẹ́lẹ́ńbẹ́ pẹ́lẹ́ńbẹ́ ṣe pẹ́ńkẹ́lẹ́ pẹ́ńkẹ́lẹ́ káàkiri ìmúra iná wọ́n máa múra two four seven wọ́n á máa position ara wọn káàkiri fọ́kùnrin pẹ́ńkẹ́lẹ́ pẹ́ńkẹ́lẹ́ pẹ́ńkẹ́lẹ́ báyìí ni mí ti ẹ̀mọ́kọ tó máa ń ṣe wọ́n lẹ́sẹ̀ kan bóyá wọ́n máa ń fẹsẹ̀ wọn dájọ́ ni kò yé mi Yínká yẹn náà tó lóun tọba làṣẹ ìyálòde tọba làṣẹ òkò òṣòwò bá wọn máa ní máa dáwó sọ́wọ́ wọn ní owó ni kán jẹ̀yà ẹgbẹ́ kán jẹ̀yà gbá kán máa ṣe ara jìbìtì ó lè lílù ni wọn á gbowó tẹ wọn máa fi jẹun owó tẹ wọn ò ní ṣiṣẹ́ o àwọn ọ̀lẹ dàrùn. ẹ eh, let Esabod talk to me what is my business with that kí ni ìgbà tẹ́sàbọ̀dù bá sọ tọ́kì kọ́ kí ni ọ̀rọ̀ yín ṣe bí everybody knows that you are terrorist òun náà là ń sọ yìí it's going to end very soon then all of you go to hand very soon bẹ́ẹ̀ ni you know Esabod is talking about me if he's talking about me nǹkan ṣé mo wá bẹ̀rù Esabod ni àbí mi sọ̀rọ̀ Esabod náà bí ni ẹ̀yin ṣe terrorism ẹ̀ wá ní pé kán má sọ̀rọ̀ nípa yín you stop it stop your fuckery kan wá jẹ kínní lánàá kan wá wo ẹgbẹ́ o tó bá ti wá wo ẹgbẹ́ o ẹ̀ẹ̀kan máa dáwó o tó bá ti dáwó o wọ́n máa ṣe kínní kan o owó yẹn wọ́n lè fi kọ́ kínní kí ni wọ́n fẹ́ kọ́ nínú téèyàn bá lọ ṣẹgbẹ́ kí ló fẹ́ kọ́ mbẹ̀ ẹgbẹ́ fraudster ẹgbẹ́ jìbìtì ẹgbẹ́ àpọ̀mọ́lẹ́kúnjayé ẹgbẹ́ agbélépawó nọ́mbà one ẹgbẹ́ olè ẹgbẹ́ terrorist nonsense. <laughs> to good. <laughs> oh my god. <laughs> eh, let her let her pay now Esabod said she will pay me dollar dollar It will pay me whatever the Wasiu owe let her pay now as she pay for herself let her pay if she pay ah that's very good ah if she pay now next time she's celebrating her birthday I'll celebrate her <laughs> ìyẹn tó bá yìí wà Hmm.

ẹ má jẹ́ fún yín jẹ púpọ̀ láàárọ̀ yìí I want to do something. Eh, eh. wọ́n máa jayé wọ́n máa jẹ wọ́n máa láwọn ń ṣeré kiri. Mm. mo padà bọ̀ wá ẹni tó bá ní má dé ni mi ò ní dé bá mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ hmm. mò ń chẹnu kò hmm. mò ń chẹnu kò. Hmm. ẹ stop gbogbo orí burúkú yẹn o ẹ jẹ́ káwọn èèyàn bíi olóòjà mọ́bọ̀ tó kó àwọn tíìmù jọ kó máa ò ní sọ̀rọ̀ wàá máa sẹ̀dí wọn systematically under the kínní wàá máa ní kọ́ lọ́ọ́ máa bá àwọn èèyàn jà ìyẹn ẹ̀yìn mi jọ́sì tí wọ́n ti lò àlòkù tí àyìndé ti lò kù ẹ́ kóra yín jọ sínú sínú ayé tìmù yẹn ẹ máa ní ẹ is don fighting again ọ̀tọ̀ ó lè máa tó òṣèlú kó máa rán àwọn èèyàn kan lọ́ọ́ máa ṣe oríṣiríṣi òṣì yẹn. because say no to terrorists terrorists làbí kẹ́ terrorists ní ẹ̀sàbọ̀dù simple as that. bẹ́ẹ̀ ni kàn jẹ́ káwọn èèyàn bíi bẹ́ẹ̀ ni wọ́n terrorize títí tí wọ́n ti terrorize dọ́dọ̀ dọ́dọ̀ ọ̀ní onírìṣà wọ́n terrorize onírìṣà ẹ̀rín ó ní kankan tí <laughs> ah, mo rí nǹkan kan ó dẹ̀ pa mí lẹ́rìn oh god kí ni wọ́n ń gbé sójú nínú pépà nínú ojú anyway bóyá torí pé kò bú àwọn èèyàn púpọ̀ but you know i don't hate her personally but the attitude of them I hate it I don't hate them personally but kéèyàn kó tíìmù jọ kó máa fi ba yéèyàn jẹ́ it's a very bad thing kéèyàn ní terrorist team àwọn tí wọ́n ní wọ́n ń pààyàn káàkiri nàìjíríà ṣe ẹ̀ mọ́bi tán ti bẹ̀rẹ̀ àwọn eléyìí náà bóyá wọ́n wà lábẹ́ àwọn eléyìí you don't know i'm telling you wọ́n máa promise òfẹ́ máa play gbogbo nǹkan ni ṣé ibi tó máa tẹ́ pé kán go after some people they will go after them on on àwọn single handedly kí lòun lè dá ṣe kò lè dá nǹkan kan ṣe wọ́n wá kó àwọn èèyàn yẹn papọ̀ wọ́n máa lórí wọn wọ́n ní kán dáwó tó bá tó àkókò táwọn yẹn bá fẹ́ ṣe nǹkan sí wọ́n lè bá wọn yẹn jà kán sọ pé jà kàn bẹ́lẹ̀ bọ̀ tó bá tó àkókò tóun fẹ́ ṣe nǹkan gbogbo wọn ló máa fojú wọn mọ́ra they use people and dump them and they also send them iṣẹ́ dé tòrutòru wọ́n máa ń fi àwọn èèyàn já ìjà wọn gan ni wọ́n á gbowó jọ owó iṣẹ́ tẹ́nìkan lọ ṣe àwọn kan á jókòó sílé òṣẹ́ṣẹ́ òṣẹ́ ṣiṣẹ́ ẹni máa jẹ́ wà ń bòjì kò jọ́ lákè kò jọ́ lóko ẹni tó bá ti yẹ ẹnìkan irú iṣẹ́ tóun ṣe yẹn iṣẹ́ mi ẹbí àwọn irú àwọn kí lórúkọ ẹbí sọ́dá bàdàn wọn ló mú iṣẹ́ yẹn sáàárín àwọn ẹ̀wù eh, kínní àwọn MC bẹ̀ yẹn gbogbo ìgbà tí mo ní kó lọ bá mi tó ní òun fẹ́ bá mi wálé yẹn tó lóun fẹ́ bá mi wálé níbì kan ó mọ̀ ọmọ mú mi wá sáàrin bẹ́ẹ̀ yẹn ni ìtọ́ ṣe nìyẹn dé wọ́n máa pọ́n ilé wàá máa rò pé wọ́n ń pọ́n ilé ni wọ́n fẹ́ taṣẹ́ ẹ̀ ni tábà ń sọ pé wọ́n fẹ́ taṣẹ́ yẹn wọ́n ní kí ló ń jẹ́ wọ́n taṣẹ́ yẹn dé wọ́n tó wọ́n fẹ́ submit ẹ fáwọn àwọn àwọn àwọn ọ̀gá wọn ni dé nà wọ́n yẹn wọ́n máa tógúntógún wọ́n kóṣẹ́ tiẹ̀ nígbà yẹn tábà ti jí làárọ̀ báyìí mo rí rántí pé Bísọ́lá yẹn torí pé ọmọ mi máa lóun like bread agége wọ́n mi I don't want to talk much. I don't want to talk much wọ́n máa ma ṣiṣẹ́ òṣì yẹn wọ́n máa ní pé kó má da kó má sọ̀rọ̀ ẹ stop òṣì yẹn I'm ready to spoil your mission your evil mission on this Facebook I will spoil it. wọ́n á gbé tẹ́ ti rí picture yẹn báyìí tọ́ bá ti wé gèlè tọ́ bá ti múra tọ́ báyìí gbogbo fítà ojú wọn báyìí gbogbo wọn ẹ máa rí wọn báyìí wọ́n máa mà fáyìn o ẹ máa rí pé èèyàn ni wọ́n èèyàn máa kọ́ ni wọ́n olówó ni wọ́n wá káàkiri olówó olówó àtobìnrin àtọkùnrin olówó náà wọ́n máa wá kiri they are not working how can Nigeria be better like that báà náà ṣe ní ní terrorist ò ṣe ní wà wọ́n dẹ̀ máa tọ ẹni yẹn náà ni ẹ don't worry it's turn by turn ẹ̀yin ọmọ mi ẹ gbọ́dọ̀ ṣe kinní kan láì ṣe kinní kan kinní kan terrorist say no to terrorist kò ń ṣe ẹ́sàbọ̀dù nìkan o àti àbíkẹ́ wọ́n lè ṣe chat but they should let everybody be tọ́wọ́ dẹ̀ fẹ́ ṣe kó jẹ́ bóyá ẹgbẹ́ kan náà máa pè kó ń ṣe lórí social media yìí tó máa ma fi bully tó máa ma fi terrorize àwọn èèyàn wọ́n ti ṣe fèmí mi ò sọ̀rọ̀ púpọ̀ lẹ́ni o tẹ bá dẹ̀ tí bá ti ń yàmàyàmà lọ́dà ṣáàtì i will come back again to do the ṣáàtì má ṣe wàá ṣe ṣáàtì gangan gan mi ò ṣe ṣáàtì ńsìn o mo kàn wọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ ni èèyàn sọ pé òun ó ba yé ọmọ ọkọ jẹ́ pọ́mọ yẹn ìyá ẹ̀kọ́ ọmọ àlè kò sọ pé òkè ńgbà tó tẹ̀ bèè lọ́rin pé wẹ́ẹ́ I know everything gbogbo nǹkan tọ́lọ̀ máa ṣe gbogbo nǹkan ló ti ní sign èèyàn lè ṣe nǹkan mímu kó regret later kò wà remorse kò regret kò wà remorse kò regret pé òun ṣe báyìí okay o I'm sorry mo mọ̀ pé èlé máa bí nínú but my friend is still my friend I'm sorry I know she cannot forget but to God from the bottom of my heart I say sorry ọmọ yẹn ò ń ṣe ọmọ àlè kó dẹ̀ sọ ó ní they should forget about that ó dẹ̀ ṣe tán dẹ̀ nìkan wá join group o eh, kó wá join just can't just imagine the, eh, the kind of fun we are having eh, fọ́ọ̀nù yìí jebu, fun ọmọ ìjẹ̀bú fọ́ọ̀nù yìí nìkan àyíndé oh ó ga lára yín hmm, ó máa tó yín ti hmm, any nice day mò ń bọ̀ wá ẹni tó bá ba bye bye for now hmm, ẹni tó bá dẹ̀ gbógun tì mí ọlọ́run gbógun tì ẹ mọ̀ pé mi mo kàn já àwọn èèyàn ni one. ní terrorist ni one. E dissolve wọn ẹ̀yin lè náwó wọn sókè wọ́n lè ṣe ṣáàtì kán máa motivate wọ́n lè jẹ́ motivator wọ́n lè speak but kí ṣe kán máa go against ẹ eh, personal people kán máa go against Ọọ̀ni of Ifẹ̀ kán máa lọ ta sọ́ba kí kàn máa ṣe bó ṣe ìwé pé yẹn ò ta sọ́ba terrorist ni gbogbo wọn òun yẹn ta sẹ́mìnà ó dẹ̀ búlì mi dáadáa ó dẹ̀ sì búlì mi until last week ní week gan hmm, ọjọ́ tí mo sọ pé ẹ eh, kó rántí pé mo kàn dé àjọ just doing chat pé à ah, step model ló ń sọ̀rọ̀ àbí ẹ̀. Eh, step mother báwo kí ni mo ti ẹ̀ pera mi ń jàyìn fún lẹ́sẹ̀kẹsẹ̀ ló lọ gbé wọn lọ open account kan náà bá gbé ìyàwó àyìndé sórí ẹ̀ ibi tó ti dì í mú ẹ̀kan ìyẹn gan ẹ̀kan anyway i don't want to talk more because ìjọ gbogbo nǹkan tẹ̀kan ṣe yẹ ẹ̀kan mọ́pẹ́ ẹ̀kan máa kó ìyà jẹ obìnrin yẹn ni àti ọkọ ẹ̀ àti ìyàwó èmi máa sọ̀rọ̀ fún gbogbo wọn ní ẹ lè sọ pé ara ń ta ni èmi máa sọ pé ẹ kò sí kíríkọ àwọn kan lè máa jáde ẹ eh, some people wọ́n fẹ́ dalé àwọn ilé tó yọ ilé ẹ àárín kí lorúkọ ẹ mi middle I mean, between Àyìndé Wàsíù àti Fathia kò lè dùn don't deceive yourself kò lè dùn táyì wọ́n bá ìwà báyìí lórí Facebook kò lè dùn kì í ṣe pé kò lè dùn kò lè dùn tí Jésù máa fi padà dé because òun kò ti ṣe nǹkan tí ò dáa kò dùn don't just deceive yourself o ò lè fi ẹkún sójú àwọn kan kó wá sọ pé wọ́n fẹ́ máa yọ̀ nínú ilé it's not done ẹni ní pé please leave Baba. <laughs> wọ́n ti mọ̀ pé mo láìkì àṣàkẹ́ ó ní please leave Abike Abike to fight systematically Abike she's a troublemaker Abike she's a troublemaker bó ṣe wà yẹn mo mọ̀ nǹkan tí mò ń sọ she fight systematically níjọ́ yẹn tí mo ṣe ṣáàdúrà pé mọ̀nà kó má rántí pé ìyàwó bàbá ẹ̀ ló sọ̀rọ̀ ó ní ó dẹ̀ lọ ṣe kí ni wọ́n lọ open account kan wọ́n wá gbé fẹ́tì àbí tó ti lọ́mú àìdé wọ́n wá fi ṣe dp ẹ̀yẹn wọ́n wá fi tag mi ní nǹkan kan pé kí n rí pẹ́ni tó wà mẹ́ẹ̀ nìyẹn ìyẹn gan bó ṣe wà yẹn ọkọ̀ ẹ̀ ò lè balẹ̀ ọkọ̀ ẹ̀ ọlọ́run gbọ́ fẹ́tì àwà nínú ilé ó mọ̀ pé ọkọ̀ òun ò balẹ̀ ọkọ̀ ẹ̀ ò lè balẹ̀ pẹ̀lú gbogbo ariwo tó lọ lórí Facebook yìí ó mọ̀ pé òun ọkọ̀ òun ò lè balẹ̀ kò lè balẹ̀ àbí tí ẹbí kábíyèsí yẹn náà àbí tó ń pera wọn kẹwọn yẹn náà kó wá kó ṣe nǹkan tó ráìtì ariwo ń lọ báyìí bẹ́ẹ̀ ni <laughs> tí tí èèyàn náà bá lọ sẹ́wọ̀n sí i tí wọ́n ti mú Boko Haram àwọn méjèèjì ẹ ẹ sábọ́dù ẹ rò pé kò ní máa pariwo pé wà ètò kan yìí romance ó máa rò pé tó ń bá romance bóyá ó máa ṣe kiri kan kiri kan ó mọ̀ pé ọkàn wọn ò balẹ̀ they know what i'm saying is right and what they do to me is wrong ẹ̀yin kò lè gbà á ẹnìkan wá jókòó sínú ilé yẹn á wá máa sọ pé ìyàwó kan ni kò ń ṣe ìyàwó ọ̀hún títẹ́ mi bá wọlé yẹn lọ́kùnrin tó ń balẹ̀ ọ̀hún títí kẹwàá bá fẹ́ mi òun yẹn kò lè nífọ̀kànbalẹ̀ èmi tí mo sọ pé ṣèbó lòun fẹ́ fẹ́ yàwó ni kéwà <laughs> i wish mo pé mo mọ àwọn tó rẹ́rìn yẹn einstein kò lè nífọ̀kànbalẹ̀ òtún tó bá fẹ́ mi ọmọ ni ẹ ó ti wà happily married hmm, happily married kì í ṣe ọwọ́ àwọn kan ló ti ba tó jàgbà hmm. ìyá ẹ̀ lówó èmi gan lówó mo lọ́rọ̀ mo léèyàn kí ló sọ mi original mi leléyìí ìgbà <clears throat> ìgbà tó tiẹ̀ fáwọn mi ò fẹ́ mẹ̀sì ẹ̀ torí pé ó lè má jọ òun ló ṣẹ̀ bọ̀ òun kò ṣẹ̀ mí bọ̀tì nọ́bàyà sí ẹ̀ ń bú fẹ́tíà fẹ́tíà òṣògùn sáwa fẹ́tíà òṣèkà fáwọn ẹlòmíì èmi mọ nǹkan tí fẹ́tíà ṣe fún mi mo dẹ̀ mọ nǹkan tó ṣe àwọn tó ṣe fún náà wọ́n mọ tó ṣe fún wọn nǹkan tó jẹ́ ti gbogbo èèyàn kò lè tí àǹjẹ́ ò bá fẹ́ mi kò fẹ́tíà ò lè nísìnyí wọ́n ló wà happily married ó forúkọ sí wọn lọ́wọ́ ní ẹ lọ bèrè bóyá dẹ̀ níyín èèyàn mẹ́rin at least nsìn àyìndé wà sí gbúdọ̀ fẹ́ obìnrin mẹ́rin òrùka mẹ́rin tó bá ti fún obìnrin mẹ́rin ní òrùka at the same time kò lè fún wọn mọ́ nǹkan tí mùsùlùmí sọ nìyẹn kò ní kò ní kékeré wọ́n máa ní kò kò kò ní ṣe kíni just leave Abike lo Abike that used to throw shade ẹ̀ tó sọ ní ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sọ kí ni ẹ̀ ló bá lọ mú picture kan ó lè change tó máa ń tò òun àná àná dey fight o a máa fight èèyàn systematically a máa ní òun ò ṣe kiri kan kó jáde kó apologize lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ ọmọ yẹn àlàáfíà kan nìyẹn yes àlàáfíà kan nìyẹn àwa mọ̀ náà ó a má jẹ́ ká máa sọ yẹn pé ká fi sílẹ̀ torí bàbá àṣàkẹ́ ṣé òun já àṣàkẹ́ ni òun ti sùn pẹ̀lú kò ń ṣe bàbá ẹ̀ ó sùn pẹ̀lú kẹwàá ọlọ́run ilé máa gbọ́ ó sùn tó kẹwàá bá sùn kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ah, kò ń ṣe bàbá ẹ̀ kó dẹ̀ máa máa tú ọ̀ṣẹ́ ẹ̀dì kó máa bá mi jàjà orogún kó máa sọ pé ẹ bàbá mi sọ pé kí n má ṣe kó máa bá mi jàjà orogún èmi gan máa fọ síta mi ò ní wojú bàbá ẹ̀ bàbá ẹ̀ gan mọ̀ mí ipe mi gan mo sáìn bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti wúlò kí láǹfààní kí ni kí ni kan náà kọ́ bàbá mi jàjà orogún bó ṣe máa ń báyàn ọmọ àṣẹ pé I no dey fight o but you be throwing shade wọ́n máa wọnú bọ́ọ̀sì ẹ wá wọ́n máa ṣe oríṣiríṣi that's not the way they apologize to people why are you so proud to say sorry to people you have offended ọmọ yẹn kí ló tó lè sọ pé sọ́rí o kó o ti ṣe sọ́rí lánàá ó rò pé gbogbo àwọn tó jáde fún yẹn máa jáde ni ẹnu wọn máa kan ni wọn ò ní lè sọ̀rọ̀ mọ́ pé at the end of the day ṣé ó tiẹ̀ lè bẹ̀bẹ̀ kí ló bá bẹ̀bẹ̀ kí lè ṣe ọjọ́ tí wọ́n máa sọ pé ǹsìn ẹ̀yà máa lóun forgive kéwà ṣé mi forgive ọjọ́ tó bá ti ṣẹ̀mí mi ò bá jà ń sìn bọ́tọ̀ ṣe máa kóyàn lọ èmi tó yẹ kó o pè ní day one tó ti rí mi pé ah this is time for me to call this girl this is time for me to settle something o wà ní kìnnì kan ṣé wo ọ̀rẹ́ mi bí wọ́n ṣe bẹ́ mi ṣé mi máa ṣé ojú mi máa wà stress bẹ́ẹ̀ ló máa rí mi ni ó dẹ̀ rí mi bẹ́ẹ̀ náà ló wá fẹ́ sọ pé ó fẹ́ dọ́ọ̀jì mi o ò tó bẹ́ẹ̀ o torí gbogbo àyẹ̀ náà tí mo sọ kí ni mo ṣe kí ni mo ṣe wọ́n ní ìfẹ́ ni ẹni tó ń bẹ ẹ̀jà ń fi ń bẹ ẹ̀jà ìfẹ́ ni mo ní ẹ̀yìn ìfẹ́ bó o bá fẹ́ mi ẹni tó wà nílé kò lè sinmi ọkùnrin ò lè balẹ̀ ìwọ ọkùnrin ò lè balẹ̀ ẹdìyẹ ti bà lórùlé ni hmm. ẹdìyẹ bà lórùlé o. Mm ó ti ẹdìyẹ tó bá ti bà lókùn okùn yẹn á máa ṣèkì ẹdìyẹ náà máa ṣèkì bẹ́ẹ̀ ni ṣèkìṣèkì àlèsì hmm. ṣé máa wà nìyẹn. kò lè fẹ́ ẹ ó bó ṣe rí ni àwọn ọmọ ewé yẹn ló máa pè mí wọlé láti London o tó bá ti léèyàn kan pè wọlé báyìí láti London tó bá ti ń ṣe oríṣiríṣi ìwà òṣì yẹn àwọn ọmọ ewé ni àmì àwọn ọmọ ayé ni mo kàn máa ń fojú wave wọn ni I just wave there I just wave there mo wave ṣe wọn kí ni ẹwà dẹ̀ máa wave àwọn tó gbogbo wọn náà kẹ̀lẹ́ tán náà kóra wọn jọ sí ọ̀ndà ayé yẹn gbogbo pátá ni àyè débi test hello testing testing testing àti mi ìmọ̀rú problem yẹn mo ṣe fẹ́ lọ di test yẹn torí ẹ̀ àwọn ará ibi tí aláàjì ara wọn ò ti yá wọ́n nídìí ẹ ẹ nǹkan tó dẹ̀ wá ṣẹlẹ̀ rí ẹ jẹ́ wá sọ fún yín kí n tó máa lọ. Fathia àdùfẹ́ Fathia ó ní a lot of oh, I mean ó ó flop gan in many ways kì í ṣe pé bẹ́ẹ̀ mo fi bàjẹ́ o kò capable wọ́n in tó lọ ṣe nílé àyíndé ṣe ló lọ bímọ ṣọ́mọ làyíndé ń wá ni ẹni tó jẹ́ pé mọ̀ pé àmọ́ bí wọ́n sọ kínní wọn sí níjọ́ tán bí wọn tí ajá ti gbé lọ wọn ò nídìí ọmọ in tó nídìí ló yẹ kó o fún wá wá bímọ o dẹ̀ mọ́ pé tó bá ti lóyún ò ní wàá tì fún mọ́ a wá máa kanyọ̀ káàkiri round a máa gbé káàkiri a máa round káàkiri mò ń jayé orí mi adé rí ọ̀kìn ò jayé it's not ayé kọ́ ni wọ́n ń pè yẹn ìyà nìyẹn kéèyàn máa ṣí gbogbo ara ẹ̀ fún gbogbo èèyàn ló máa rí gbogbo àgọ́ ara ẹ̀ ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ kí gbogbo obìnrin kó rí gbogbo ayé ẹ̀ báyìí kó rí gbogbo ara ẹ̀ ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ irú ogun tó ò ní jà wọ́n á porúkọ ọmọ ẹ̀ nírú kò sí nǹkan tí wọ́n ò ní pe ọmọ ẹ̀ tó bá dàgbà tó bá lọ tán ó lọ bímọ ńbẹ yẹn ìyẹn kàn mọ́ kán tó wí ó ti ó lè ti tó ẹ̀fẹ́ bímọ báyìí á ti bímọ kán tó wí ó ti bímọ kò wọ́n mọ̀ kí sọmọ ló need he need attention he need obìnrin gbogbo obìnrin yẹn tó bá love ẹ tó yẹ pé òfin látẹ́ńsọ̀ ó lè má máa ṣèranù káàkiri bẹ́ẹ̀ yẹn ìwọ kàn wá ń lọ kàn wá ayé tó dẹ̀ wá ń sìn gan èèyàn kan ń bímọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn torí pé bàbá Bọ́lá Tinubu ọlọ́run dá wọn sí. Si tí ẹlòmíì bá gba ipò níbẹ̀ yẹn ó lè má máa fẹ́ bọ̀ kí wọn bó ṣe fẹ́ bọ̀ ẹ̀ ń sìn ló ń bímọ ọmọ ẹ wẹ́wẹ́wẹ́ ọ̀dọ̀ ìlú òyìnbó ló lọ bí gbogbo wọn sí wọ́n máa padà lọ sí Amẹ́ríkà lọ máa lọ public school tó bá fún náà kó tó ṣe ìgbàgbọ́gbà tó bá ti lóyún yẹn wà á lọ àtúmọ̀ àwọn olùmíì á máa ṣe kinní kan ṣé márẹ́jì lẹ níyẹn you are a baby mama o wọ́n kàn fẹ́ lórúkọ you are a baby mama mi ò bú ẹ o tọ́lá àwọn kan tún lè jáde sí i ó ń búyà ọ̀gẹ́wà ni o òmùyàwó òmùyàwó kẹwàá nù kẹwàá nù òbúyàwó àwọn èèyàn kẹwàá nù òta sáwọn èèyàn tí ò tiẹ̀ lọ́kọ àti tó lọ́kọ gbogbo ìgboro dàrú it need attention ọmọ ilẹ̀ lọ ń bíbí pé wọn ò bímọ nílé yín kàkà kó sàn lára àyà àjẹ́ òfin gbogbo ọmọ inú ẹ̀ bóbìnrin ìdáyàtọ̀ àṣàkẹ́ má bínú you know the father you have he has this thing Idaya, I love you but your daddy is like this ó tún fi nǹkan borí ìgbà tí ṣebí torí ẹ̀ náà ṣe ṣíbra mi síta lórí Facebook yìí ẹni tó fi nǹkan borí pé maybe if you want to go out if you cover your face with this ẹni bra mi lórí Facebook just imagine ẹnìkan jọ kàn wọ́n dẹ̀ wọ́n kò ń ṣòwò o a máa kọrin jẹ́ ti oríwo ni mo ti ló ti wà lórí kìnìyàn àwọn tó bá tafa tó wà níbì kan tó tafa sókè tó yídó borí kiri kan ìrọ́mà ni ìrọ́mà ni ṣé ló máa ń ṣe nǹkan bíi pò ń lálà bíi pò nǹkan ló ń ṣe ńgbà tó ń ṣe. ẹ ráhùn píṣọ̀ tí mo post sórí ibẹ̀ yẹn ni love picture ni jẹ́ kó máa bú ẹ sọ fún wọn olófo kò só báwo irọ́ ni èébú so. ọmọ olóko ni wọn olófo ni wọn olófo ló bínú olóko èébú. kó máa bú ẹ̀. ó yà tó kọ oh ìhun burúkú ọmọ yọ ọrú wọn ṣe ni. ta ló wá ń dalẹ̀ báyìí. ìyẹn ṣe wọ́n ní kọ̀ọ̀rọ̀ àtúnṣe wọn ní gbangba ẹni bá bínú sí ni ẹ sọ fún rò dáadáa kó o tó bínú sí ni torí bó o mi ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba yẹn ló máa rí. ó yá jẹ́ kémi náà tún gbọ́ sílẹ̀ nǹkan sí ẹni bá bínú sí náà hmm ìbínú ọlọ́run ba lòun náà máa rí ẹni tó bá ń bẹ àwọn èèyàn pé kán máa yọ mí lẹ́nu ìbínú ọlọ́run ba lòun náà máa rí hmm. ẹni tó kọ àwọn èèyàn lọ sí nàìjíríà tó ní pé pé kí wọ́n lọ máa kán dé kán padà máa dìde ogun sí mi tẹ́ tí wọ́n ọ̀dẹ̀ tí ìjáwọ́ láti gbà náà ìbínú ọlọ́run ba náà máa rí ó yá jẹ́ àpè orin àyíndé. bẹ́ẹ̀ ló ní gbangba ó sì mí ẹfun dáadáa ó sì mí bínú sí mi ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ló máa rí. ó yá jẹ́ àtún play another one wọ́n ṣe sẹ́ǹdì àwọn. èèyàn tó bá pọ́n mi lé màmá ń pọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rùn mọ̀mọ́ wọn èèyàn kò ní kan mi lábùkù kí n parú wọlé béèyàn bá kọ́ mi lé ọkọ lọ́wọ́ mi máa tàkọ́ lé fún. àkọlé mélòó ló bù fún mi. fẹ́ni là máa ń èèyàn tó bá pọ́n mi lé màá máa ń pọ́n lé ọmọ pẹ́ láwọn mi mo mọ̀ wọn mi. èèyàn kò ní kan mi lábùkù kí n parú wọlé béèyàn bá kọ́ mi ilé ọmọ pẹ́ lọ́wọ́ mi máa takọ̀ lé fún. ó ta o ó ta dùn wọ́n kọ́ wọ́n sọ bẹ́ẹ̀ ó ta ẹ sábọ̀dọ̀ bú ẹ bú ẹ kó tó wá gbé lọ sí nàìjíríà nígbà yẹn hmm. kò bú ẹ bú ẹ onírọ́. thank you ayẹyẹwò alágbára wọn àdúgbò fọlọ́wọ́ bá. ìjàgbọ́n láti first of ó ní bọ́lá ẹnìkan ní bọ́lá mú fọwọ́ nínú ògbódó òdìbòdó sí ìkànnì. ọlọ́run bẹ̀rẹ̀ kálukú ló ní tìyẹ̀ dára níbi tó fi yá gbogbo ìrọ̀rùn láyé ṣebí gbogbo wa pátá nìkan lára bá mú bá ẹni tí lẹ́mọ̀ bá ní bàrà òun. Alright, right kó jáde kó ṣe ó lè ṣe sọ́ọ̀rì náà fún ẹni tó bá orúkọ ọmọ ìjọ ọmọ kékeré yes. ẹni yẹn mi ti ẹ̀rí nǹkan tó kọ dáadáa mo ṣáà ti delete ẹ̀ mo ti block ẹ̀ dànù sí i ó lè sọ fẹ́ni tó ti ṣe ọmọ ẹ̀ náà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú interview yẹn ó ní they should waive it that's too bad that's too bad. kọ́sùmọ̀ àbílẹ̀ pọ̀ ní tíìmù ó ti ṣe é gbé ọmọ kékeré that's too bad èmi tó ń ṣẹ̀ mí tó ń ṣèkà fún mi mo sì ṣe sọ́ọ̀rì fáwọn èèyàn mo ṣe sọ́ọ̀rì fáwọn èèyàn Abike should do the right thing and say sorry to that woman kò ṣe dandan kó jọ ṣeré and say sorry to the woman. anybody má lè rí mi sínú o bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìbínú ọlọ́run ọba ènìyàn ni wọ́n máa rí àwọn kò sẹ́ni tó bá bínú sẹ́mi náà tí ò ní rí ìbínú ọlọ́run ọba kóníkálukú má bínú sí kẹ́nìbọ̀dì má bínú sẹ́mi náà ni ẹ̀ẹ́dẹ̀ lè dùn mí kẹ́ sọ pé kí n má bínú mi ṣe ní bínú pẹ̀lú mi ṣọ̀dẹ̀ bye bye for now ẹ̀yin tèmi mo ń padà bọ̀ wáyé tó bá ní má dé mi ò ní dé bá. àmọ́ pé tábàjẹ́ pọ́wọ́ ká àwọn ọwọ́ àwọn ọmọ yẹn ò ká bàbá wọn ni wọ́n á ti bá a sọ kò gbọ́ kò gbọ́ kò gbọ́ àwọn àǹtí tó dẹ̀ lọ síbẹ̀ náà tán lọ ń wọ́ ọmọ tán ti ń wọ́ ọmọ tipẹ́ kò dá kí ọmọ àwọ̀ ọmọ kọ́ ọmọ ti jẹ fétí àníyà ọmọ ṣáà ni kó máa bímọ. máa bímọ kiri bíi kíni. nàìjíríà tó máa wà nísìnyí tóbìnrin bá máa ti bí ọmọ méjì ó máa ti tó máa bímọ máa bímọ máa bímọ kó máa rò pé bó ṣe rí lèní ló ṣe máa rí lọ́la ká máa bímọ nàìjíríà ní sí ọmọ méjì ní kí má ẹni tó ti bí ọmọ rẹpẹtẹ bẹ́yẹn tó ti bí ọmọ bẹ́yẹn ní nàìjíríà today èló ni wọ́n fìsì fáwọn ọmọ náà wọ́n bá tiẹ̀ tó wọ́n fìsì owó fáwọn ọmọ yẹn gan-an eh, kínní ló jẹ́ That is kò good because wọn ò fíìsì fáwọn tó kù bẹ́ẹ̀ bye bye.